fẹ́ sọ ọ̀rọ̀ yìí kí n tún tún sọ kẹ̀dẹ̀ máa gbọ́ tí wọ́n ní gbọ́nrangbọ́nran làárọ̀ fún àdìdì èyí méjèèjì dẹ̀ lórí àfẹ́tì mò ń bẹ̀ nítorí ọlọ́run mi ní wáyìntì bẹ́ẹ̀ ni wíwì tí ẹ̀ ní wáyà wìtì ìjọ ọ̀ka yẹ ibu wa bá aládìgbẹ́ máa ń jù ṣé ìkìlọ̀ tó ti kìlọ̀ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo tún fẹ́ kìlọ̀ fún mi lónìí èmi bẹ̀rẹ̀ máa jẹ́ ìlàsàn tó máa tún kìlọ̀ fún yín torí gbàmígbà ní ìyàgbà ẹranko burúkú ní ní lọ dẹ ní sọmọdé o mo nífẹ̀ẹ́ yìí ni o tí ẹ bá lọ súnmọ́ ọkùnrin kó débi pẹ́ ìyàwó mo máa ní ìfẹ́ ti burúkú lórí mi ní ìtí ìdẹ̀nífẹ́ kó rí lórí yìí ó yé o sì ní ìyá yín náà ìtumọ̀ ìsọ̀rọ̀ yìí dáadáa mi ní fẹ́ kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí mi o kò ní ṣẹlẹ̀ sẹ́yìn náà. ẹ jọ this will be the last warning tí wàá tún sọ fún mi kò jù bẹ́ẹ̀ lọ. ẹ wò ẹ̀yin ọkọ mi méjèèjì ọ̀rọ̀ tí yàgò mi sọ òótọ́ mi nílé mi o ẹ má wò ó wípé bàbá yín tẹnu mọ́rọ̀ yìí ní gbogbo gbà ni ẹ lè máa fi mọ̀ wípé ó léwu ewu wà bẹ́ẹ̀ ni bàbá yóò kàn gúùpù èdè sàlẹ̀ kòkò fún yín ni ṣé ti yé mi ẹjọ́ tó lè lọ́n ní tí dákìrì gbé mi omi kẹtẹ jù kò sígbà tí èèyàn daṣọ tí èèyàn fi wọ̀ ẹ fara yín balẹ̀ nígbà tó bá tó àsìkò tẹ máa dé ẹni tó lẹ́kọ̀ọ́ bàbá ní àjẹkẹ́ wọn ẹjọ́ ẹ má sọ mọ́kùnrin ṣe mọ̀ pé fámìlì ṣì gbogbo fámìlì nǹkan kan gbọdọ̀ ṣe wá tó bá lè fi lọ ṣe nǹkan yẹn ó máa fẹ́ ti bá nínú èyí ẹgbẹ́ torí ẹ̀ lọ́nà mo lè tọ́ ẹ̀sẹ̀ yẹn mo ti mọ nínú. so ẹyin sista mi mo gbọ́ ẹgbọ́ nǹkan tí dájú sọ ń sìn sista moyo sista kẹ́mi mi ní fẹ́ tẹ̀ ṣe nǹkan tí dájú ní kẹ́ máa ṣe o ṣe gbọ́ ṣe gbọ́dọ̀ bá ti ṣe ó máa fẹ́ ti dájú ṣe gbọ́dọ̀ bá ti ṣe àfẹ́ ti dájú definitely ó máa fẹ́ ti gbọ́ generally gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n mi sọ ń sìn so ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ẹjọ. ṣe pé àwọn onídúró ní agogo family so ẹ ẹ tọ́ àti ìgbà ní kẹ́ẹ̀ṣe ẹjọ. àbúrò kò ṣe jáde ẹ ìta mọ́mí ẹ ṣe pé ọlọ́run jẹ́ kí wọ́n ó yí àwa náà dáadáa kò ṣe òní bẹ́ẹ̀ ni kò ṣàmì kẹ́tì sùn fún wa àwọn torí ẹ̀ àkíṣe ibi tọ́kùnrin wa bẹ́ẹ̀ dẹ̀ làbúrò mi náà máa ń kìlẹ̀ lọ gidigidi dájú mo promise ni. And àmì jẹ́ dájú rẹ̀ ṣoge àmì ṣe bẹ́ẹ̀ o promise o ṣùgbọ́n sá. tí báyọ̀ pé yìí bá mi yẹ yín dáadáa tí mo tún àlá sọ fún yín ni pé ẹ má rìn ní gbègbè ọkùnrin rárá rárá dépò dépò ọkùnrin á súnmọ́ yìí ṣé kò jù bẹ́ẹ̀ lọ. báyìí ẹ fọkàn balẹ̀ ẹ̀yin náà ṣàmọ̀ àwọn ọmọ fẹ́ ẹ mọ̀ wípé ọmọ jẹ́jẹ́ ni mo jẹ́ àkéré nǹkan àbẹ̀kí kọjá ìyàrá wa àtijọ́ ìtẹ̀tí máa ń sọ fún wa pé àgbọ̀dọ̀ fún òkun àgbọ̀dọ̀ gbogbo nǹkan tó máa ń ká máa ṣe nínú ìlà máa báwo wà yìí nínú ìwà yìí ọkùnrin ti ń súnmọ́ mi rárá wọ́n bá ti ń bọ̀ lọ́dọ̀ nígbà ìmọ̀ tètè ọ̀rọ̀ dà so ẹ tọkàn balẹ̀ kò sí wàhálà nǹkan tẹ́ sọ yìí pé ká má ṣe yìí máa promise pé à ń ṣe títí títí di ọjọ́ ìgbéyàwó wa sí ìsọ̀tì jẹ́ pé nǹkan tẹ fẹ́ mi àdẹ̀rẹ̀ ìsọdẹ̀ yìí sọ pé ẹ̀sán máa lè. àlọ́ òtún wáyé òtún wáyé ẹ̀yà rẹ̀ ẹ̀jẹ̀ àná kò sí fẹ́ mi. gbogbo léra ni. so ìgbà tẹ débi ìbàyẹn sí gbogbo yín ẹ rí nǹkan tẹ̀lé rẹ̀ ẹni wo èmi máa ra ìwé àti àtẹ̀bà rí nǹkan rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ lọ́gàá ní kiri ìdọ́rẹ̀ one family one jẹ ní ọtún jalè ní ọtún jalè. ǹjẹ́ gbé family size. ilé mọ̀ pé wa. ta ló wá ga tó náà ní èjì. ẹ̀jẹ̀ kí ó lẹ́sẹ̀ wá. Àìwọ̀ta wò sí ní ṣe tango fún tango fún ẹ ní àbá wọ̀nyí ní àná ní ọ̀gá náà gbọ́. Mo máa ń like long hair ẹ̀ eh, because eh, I'm tall. Oh, God, you are tall. Oh, no, ilé ìkọ́ àti fún òkìwọ̀ òkìwọ̀. kí ló kàn mí ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ nǹkan ẹ máa ra lọ. wàá wá ní kí ló pọ̀ ẹ́ sí iye. ó máa ra body pàṣẹ rẹ̀ charge body twist yìí one go well just three k pé. ọ̀hún ẹ̀yin máa jẹ́ ní mo bá wà lọ bí báyìí ó lè wo náà àǹfààní ní ọjọ́ àwọn tó máa àti eré nǹkan ní ìtumọ̀ èèyàn tí mo mú yẹn wà òkè. àwọn ọmọ mi kì í fún mi jìnnà. wà á bí ó níṣòro ṣá wọn kò wá bó ṣe látàrọ orí nǹkan. ọkọ ọmọ mi kì í orí nǹkan kan mú àyùkọ kan mi. ìlú yín ọkùnrin òun tẹ̀yìn lọ. ẹ̀wọ́n ọkọ̀ ìṣẹ̀lẹ̀ wọn ló ń bọ̀ ó ṣèwọ́n ló ń bọ̀ méjì ni máa lò. ẹ wo ẹgbẹ́ lè sọ̀rọ̀ kí ló tún kúta fẹ́ rà o. you are okay with this. kẹ́mi o láìpẹ́ ẹ̀bùn stanley one hundred pounds. kí ló máa yọ ọ́ mo ti rí lọ́wọ́ lọ. ìyá mi pa àwọn ọmọ ọkọ ìlú ìrìnàjà àgàrà tó bá ṣiṣẹ́ rẹ̀ bá. ọ̀dà ara ìyára ẹ̀kọ́ mọ́tà ẹ̀kọ́ tẹ̀ nínú ọjà rẹ̀ ẹ̀kọ́ tẹ̀ nínú ọ̀rọ̀ bọ́dà ti gbà báyìí o. èmi wá ní gbogbo nǹkan kan wà báyìí o. gbogbo ẹjẹ twenty five k péré. kí ló lè tó yẹn kí lára. lẹ́nu sí ẹ mọ̀ kan sísá ẹ jọba assault àwọn bills yẹn so that everybody mọ iye owó ẹ̀ ah ah bookie, búkì ògìrìdì báwo ló ṣe máa ní consult bills so ó ti dì bẹ́ẹ̀ ń ṣe ṣé bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nìyẹn. Oh, ó ga jù anywhere anywhere má làágùn jù ṣe ti gbọ́ iye tí gbogbo ẹ̀ bá jẹ́ kó bá jẹ́ hundred k ni mo ń sin máa san wọn. Oh! imagine. sincerely speaking anytime tó bá ti my pẹ̀lú mi you kí lè máa dúró mi kí lè máa dúró kò yí Come on. Look at me. Mo nǹkan tó ṣe. Ṣé you are to know money to what an man now? Ṣé you understand? Please, please, díẹ̀ náà ló kù. Díẹ̀ náà ló kù nàgbà wọn máa fi ṣe tọ́ǹsìn. Dájú. Please. Ìgbà díẹ̀ ló kù, ìgbà díẹ̀ ló kù so. máa sọ. Mo mọ̀ pé kò ní sí ìrìn mi ò fẹ́ jàre ń ṣòro mọ́ sórí kan sí email ẹ̀ go together. I sheik mori mori and I àwọn pípò wọn ṣe dáadáa gan-an in fact in the first place Oh God, an tó láwọn máa san délé bó láwọn ṣe máa ṣe bẹ́ẹ̀ náà ṣe ṣe in fact àwọn pípò wọn àwọn láti máa ṣe business mi mo enjoy wọn gan ṣe. feasibility study mi lórí àwọn bọ́ọ̀ yẹn gan gbóná mo get contact mo dẹ̀ mọ kí nìkan tí wọ́n ń dì pẹ̀lú mo dẹ̀ mọ pé wọn kì í ṣe oníjìbìtì ìyẹn ló jẹ́ kí n àṣẹ tó fà mo sẹ́ndẹ̀ pé sódẹ̀ tí o ti bá ọ sọ̀rọ̀ àbí. ẹ bá a ti lọ́jọ́ orí tó. ok no ti problem. ṣé ṣé kò sí. no kò excuse me. wà school ni mo wà. ní yọ school ló wà bó ṣe ń wẹ ìdúró wẹ school ni wọ́n wà yìí. bẹ́ẹ̀ni sà. school ló wà dájú ẹ̀ màá ló sọ̀rọ̀ school ló wà kẹ́mi ń kọ́. ó lọ class èmi ni mo kọ́ èmi ni mo ti dé ní tèmi ni. kẹ́mi wà lẹ́sọ̀ rú ní yọ school dẹ̀ ló wà school ló wà. ètò ètò màá pe kẹ́mi sí màmú. ok sà mọ́mí kọ́ sà. mọ́mí wa mọ́mí wa agbẹ́kẹ̀mísì. ọkùnrin jẹ́ kí n tètè máa lọ torí mo mọ̀ pé wọ́n máa fẹ́ pé àbúrò mi sìn àti má dé lọ pé tó lọ sọ pé mi ò sí around ọwọ́ ayé máa contradict mi dẹ̀fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ga ó ga gan-an ó ga gan-an ṣé kò tó kí n bí mi ní ilé ẹjọ́ tó ń sọ̀rọ̀ báyìí náà ṣé òkúta lára tẹ̀mí ni. kò rí kí n kò tó ṣẹlẹ̀ ṣòro tí èmi ọ̀dọ̀ kù ti parí tán jókòó dèmí lọ. mo ti gbọ́ ọjọ́ náà lókùn tó máa ń sọ fún mi nìyẹn mo ká gbàdúrà kí máa lò mí kí ló ń gbọ́dọ̀ wú kó ti mi lọ ṣe nǹkan tí mi ò fẹ́ ṣe. mo fẹ́ pa mí nìyẹn o. jókòó jókòó mi please. i'm not happy sha. please. sọ fún mi pé àwọn òbá gá wọn jẹjú wa. jẹjú wa ló dùn mí gan ọba ah! dùn mí gan pay me but dẹ̀ wọ́n kẹ́ forgiveness is a sin. ha pay me. dey pay me èmi èmi kọ́kọ́ tó ń bẹ yín ajá jẹ́ akéèké tó ń ta obìnrin lábẹ́ ah! èmi ọmọ ogun wá sà ló jẹ bí. ìkọ́sọ̀lẹ̀ ni pé màá ti pàdé mi jacuzzi àjọ lọ akúsídẹ̀rọ ọmọ ẹ̀rẹ́ lòun fún àìkẹrùn kámpọ́ọ̀sì ibo lọ́rọ́ mi náwó sí tí ò ṣe kíni tí ò mú lọ́rọ́ gòkè ò jàkúzì èmi ò láìka obìnrin ó yá súnmọ́ àti máa súnmọ́ mọ́ fún àṣọ nínú yẹn gòkè àìbò làwọn ẹgbàá mọ́ ẹni kò yìn tó bá ti wọlé bíyà èmi ṣúgà. wọ́n yọ̀ bọ́ sí ẹ̀wọ́ ẹ má máa fáìjọ ifọ̀ ní ẹ̀dẹ̀ máa dàbí ẹni tó dáadáa ọtí ṣáà wà nù kálákó lónìí ẹ̀gbà àwa tá a sọmọ èèyàn nígbà tá a sọmọ ẹja lóore òre bí tí nǹkan lọ sùà bàbá wa dábàá kò sí kò sí o o lórí ìdá tá a wà yìí a máa yan anybody gbangba o ti gbọ́ a ṣe kí ni à ń yí wọn ní ọjà ẹ wo. Ah! and e dey nana me gan e dey vex me i swear down baba ẹ kì í kí wọn lérò rẹ Ọlọ́run baba. àyàdà. Eh, na me na dey no be na we na we o. Oh. if e don happen don happen be that too. Oh. anything you say is a final ah, judgement. you do e. na so. Oh, mẹ pàṣẹ. ó yà jẹ́ ogbólé wọn. Eh? tẹ̀bá àwọn ọmọ ẹ̀kẹ́ rẹ̀ ẹ̀ pa. tẹ̀bá ní ìyá ẹ̀ pa. Ah, tẹ̀bá ní bàbá ẹ̀ pa. ó dà olórí gbogbo lẹ́yìn gbogbo ní tó wà lọ́wọ́ tèmi sìn kí pín fún everybody. inú wọn lọ sọ̀rọ̀ ẹ̀ máa gbé jáde. bẹ́ẹ̀ ni àwọn yìí yà wọ́n. sugar kán ọ̀yà màá kí n sí yàrá yà ní bọ̀dì lára pa. ó yà á kí wọn lọ́sàn-án kí wọn lálẹ́ kí wọn lóru jáde bẹ̀rẹ̀ ọ́fíìsì ni. ọmọ àdé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ mọ̀. kí anybody kí ebu ẹ wò ẹ wò ọ̀dà lẹ́yìn ò tí ì ṣe tán o dáadáa ẹ ti rẹ̀ jẹ́. bẹ́ẹ̀ni Kúnlé ó tó kọ múyàwó wá sínú ilé yìí láti jọ èyí tọ́pọ̀ ti ṣe tán ní school ó ti níṣẹ́ tó dáa onímọ́tò tó dáa onílé tó dáa tó bá dàbí láwùjọ wọn ti rí ẹ pé èèyàn gidi nìyẹn kí ló tún kú ìyàwó lóko náà olóyìnbó ní make hayway the sunshine ẹ̀tún ẹ̀ ti rí ìyàwó síbí pé ìyàwó mi rèé o kẹ́ ti ṣe ìgbéyàwó kí ti máa wá àwọn ọmọ mi bẹ́ẹ̀ ni. mọ́mí mọ́mí ẹ̀dùn ọ̀nà tẹ́lá ti àáfẹ́ ní kéèyàn bá mi sọ̀rọ̀ ṣé olùmí ló lè ẹ̀kú bá mi sọ̀rọ̀ ṣé olùmí ló fẹ́rẹ̀ níyàwó ni, èyí tó gbọ́kọ̀ fún ọ̀kan ní ìyẹn bímọ fún ṣé ìyá ni pé responsible ó níyàwó lé no ah. ẹ̀ ń gbà tó ń sọ sí bó ti bímọ kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n ọmọ náà lèmi náà retí látọ̀dọ̀ ẹ̀ a ní kó fún mi lọ́mọ. ké ọkọ mi ìwé mi fẹ́ mu sọ́rọ̀ tó wà ń lẹ́yìn. Hmm, mọ́mì ṣe rí ọ̀rọ̀ lẹ́sọ̀kalẹ̀ lóòótọ́ gbogbo òbí ló máa ń gbàdúrà kí òun rẹ wọn mú un ṣé wàá rí kí wọ́n pè ní èrè ọmọ náà ni òun wá ṣe mistake kan lọ́kàn ó ní ṣe torí kí mo ti fún èèyàn lóyún ẹ ṣe rí ẹni tí ó bá ti bímọ fún èèyàn ó ti kúrò lálẹ́ ẹni èmi náà bẹ́ẹ̀ àbí ṣé mo ṣe mistake ni ó ti kúrò lálẹ́ ẹni ìwé ṣe fi yẹn bẹ́ẹ̀ ẹ ṣe rí mọ́mi àwa máa dùn nínú lórí ẹ̀ èmi àtọ̀rẹ́ mi a máa sọ̀rọ̀ lórí a máa ẹ má wọ̀rì gbogbo nǹkan ó máa níyànjú mo ṣàmọ̀ pé very soon ẹ máa dùn lórí ẹ. ṣe rí èyí tó ṣe pàtàkì ni ọ̀rọ̀ ìyàwó kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn honestly mo láti farabalẹ̀ kí n mú ẹni tó bá wù mí láti fẹ́ ah ṣé kí n kàn gbé just anybody wá ni no láti farabalẹ̀ ni ẹ fún time now. ẹ lágbára Ọlọ́run lágbára Ọlọ́run ìyàwó tó dáa ló máa fẹ́ wá sínú ilé. àmì ẹ̀rẹ́ náà ọkọ mi ṣe jàre ojú kò bá mi bá sọ̀rọ̀ torí pé ah, ah, ó ga fún ẹ. ẹ ẹ tẹ̀ wá ṣe ẹ ń gbádùn mẹ́rìmẹ́ǹtì ń lọ ẹ tẹ̀sán tó mọ́mí òkìlẹ̀ ẹ̀fẹ́ o kílẹ̀ yóò fẹ́ mu. ẹ ẹ ọ́ dìse kò sí pọ́lẹ̀ nígbà tó máa jẹ ní kẹsàn fún bákẹ́ ẹ̀fẹ́ jẹ. ẹ ẹ jẹ́ kó ń wọ kíchìn ẹ̀yin má bọ́dọ̀ ara yẹn. Hmm. ṣé oúnjẹ kọ́ mi ò lè ṣe anything ẹ wọ bàtà lóhùn ẹ mọ ẹbí mi ṣe sẹ̀mú sẹ̀mú wà ọ̀kẹ́. ẹ wò ó má dùn lóhùn tí. ìwé sẹ́yìn lọ dáná yẹn mò ń bọ̀ ọkọ mi. Favorite ẹni máa fún ẹ ẹ̀fọ́ tó dáa. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi sọ wà á ṣe. bẹ́ẹ̀ni sọ́run ẹni tó máa dáṣọ fún yàn tọrọ ẹ̀ làwọ̀ dáṣọ fún yàn dáṣọ fún gbogbo máa wà. Uche! Uche! Uche! Uche! ti ti ẹ̀ bọ́kọ́ pé yàtọ̀ rẹ̀ tẹ̀ka sùn ká ìfẹ́ ẹ̀ bọ́kọ́ pé yàtọ̀ rẹ̀ ọ̀rọ̀ ní kẹ́kọ̀ọ́ ẹ̀dọ̀. jí nígbà tí òun ti yọ báyìí. wọ́n mú pọ́nrún ti kàtàlẹ́ ọ wọ́n mọ. ọ mọ̀ pé ó ti kàtàlẹ̀ wèrè lẹ́jọ́ wèrè complete wèrè kò ṣe áfù wèrè o ah. wèrè apásínú òun lẹ́jọ́ ṣé nígbà tí àwọn tó gbà yín sí iṣẹ́ tí wọ́n ti jí lọ bíṣẹ́ láti ìdájí àwọn tó ń bọ̀ yín tó ń bọ̀ já ẹ̀ àwọn tó ń bọ́ fámìlì àwọn tó ń bọ̀ wọ́n ẹlẹ́dẹ̀ tẹ̀bí sábúlé yín yẹn tẹ́ ẹ pè ní fámìlì tó ń bọ̀ yín tí wọ́n ń strọ́ọ̀bù fún yín tó fi jìnnà ibi iṣẹ́ láàárọ̀ yìí tó ti bá nǹkan tẹ́ wá jẹ lọ ẹ̀yin wọ́n sun ohun òṣì ẹ mú ikùn yín ẹsẹ̀ kù bí kèrègbè ẹmu ẹgbẹ́ yẹn sí ibẹ̀ yẹn ẹ sùn láti àárọ̀ abẹ́ẹ̀rí ohun òṣì àtọ́jú òṣì tẹ máa ń jẹun náà ló jẹ́ ká ẹ tóbi ìyá tí kò yín tó dàbí gba pító yìí ṣé ẹ tọwọ́ fún dàí látàwọn tí mo ti ń pè yín ẹ̀ lè dá mi náà oorun lẹ́ ń sùn. níkẹ níkẹ níkẹ. ẹgbẹ́ mi sọ̀tọ̀ rẹ̀ mi ò kì í ṣe níkẹ kẹ́mi lórúkọ mi ń jẹ́ ẹ wo èmi pẹ̀lú ẹ mọ̀ rò pé ìjà wà ibi tó bàbá ọ tó fi mí sí mọ́ ọjọ́ kan sí àwọn yorùbá lọ sọ̀rọ̀ ọ sọ pé jẹ́jẹ́ mọ́ ọjọ́ kan tó jẹ̀bi ẹjọ́ mo rò pé mo mo ti kọjá ìyá ara mi ọ̀dẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ pé ìjà wà láàrin mi pẹ̀lú ẹ̀ má ti mọ̀ pé ìjà wà àti wípé bí ṣe wọ àwọn yorùbá lọ́ọ̀ ló sọ̀rọ̀ ọ sọ pé iṣu ẹ lọ́ máa tọwọ́ ẹbẹ pọ̀ tó jẹ yẹn kí ló kí nìkan tó ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú ẹ̀ sì tọ́bìrì sí dọ̀rọ̀ lẹ̀ fún mi ọtún rómi ilé wọ́n wọ bí ṣe wà yìí wọ́n ṣe òkè ṣukú wà nà fún ẹ̀ndì wẹ̀ ẹ̀yẹ méjì tó ń jẹ̀ṣà lórí ọ tó tó mọ́ sọ fún ẹ. ṣé rí pé ẹ gbádùn ẹ gbà ọ̀rọ̀ rárá àti rárá ẹjọ́ ló kí ni iṣẹ́ yín nínú ilé yìí ṣó yẹ kẹ́ ẹ máa bẹ́ mi lẹ́mìí sókè ẹ ti ń ni mi lára ẹ ti ń ni mi lára tí mo bá pè yín lẹ́ẹ̀kọ́ yẹ kẹ́ ẹ dáhùn lẹ́ẹ̀mẹ́ta ni ah! ẹ jẹ́ jẹ́ kí n máa pariwo kí n máa pariwo kí n máa pariwo lẹ́tàárọ̀ àwọn mi tọwọ́ sọ yorùbá òṣì yorùbá àbàmì yorùbá jàtìjà ṣé yorùbá ló sọ lẹ́nu yìí. yorùbá kì í mọ sọ. yorùbá fẹ́ ni wọ́n sọ yìí. tí mo bá sùn tí mo dákẹ́ kẹ̀kẹ́ fún ọ̀rọ̀ mi gbọ́. àwèrè lẹjọ wèrè òun lẹjọ. ẹ wo bàbá ibo àbí bàbá kí ló ń pè yín kí ló dé tí púrọ́mì pọ̀ wá ṣẹ́yìn nìkan lẹ́bí dé wọn ní kí wọ́n máa kọ́ńpìlì lẹ́yìn lórí kò dẹ̀ kí ń ṣẹ́jọ́ yín jẹ́ ti gbọ́ kò kí tó fún yín láyè ọmọ mi tó bí pé kò ń ṣe bẹ́ẹ̀ ọ wẹ̀ pọ́nmọ́ ṣe bẹ́ẹ̀. ẹgẹ́ ajá lọ sí gẹ̀ẹ́tì fún lọ ẹ àwọn yorùbá náà ló yorùbá sọ pé tí ìyà ìyà tó gbé ní ṣọlẹ̀ kékeré ọ má sọ̀rọ̀ sí ọ sọ kí ló sí gẹ̀ẹ́tì kí ló sí kì ti sọ fún gbọ́dọ̀ máa rúrò àbí gbà mélòó lẹ máa fi gbọ̀n jùjùjùjù oúnjẹ lẹ máa lẹ wá gbà lólé tẹ máa kí ọmọ ọ̀dọ̀ mọ́lẹ̀ tẹ máa mú ẹ̀yìn kan bọ́ọ̀lù. ṣé mi ìtúsọ fún pẹ́kẹ́ ẹ̀rọ òru lè mọ́ tẹ bá fẹ́ máa rọ̀rọ̀ òṣì ẹ padà lọ sí abúlé yìí ìlú yìí ló ti ń rọrọ̀ àwájò bá ṣòkòtò ṣòkòtò lọkùnrin máa ń wọ̀ ẹ yẹ rọrọ̀ kiri inú lẹ mọ́ ṣé ti bá. fine ojú sọ̀rọ̀ ṣe

wọ́n tó bá gbà á ọ̀ ní gbà á tó jáde ló máa gbà tó bá gbà ó máa wú kọ́ èmi mọ́sọ̀ bẹ́ẹ̀ fún ẹ wúṣẹ́ òkè ṣukú ẹyẹ méjì tó ń jẹ sàmọ́ òró ní tòun àwọn tó dùn ẹ lọ́gán tó jẹ tó ṣe gbogbo ẹ ìdájì lọ́gbà. ó dà kò sí wàhálà sórí sórí ìjà ó ti wá di ta ló lè jà láàrin ìrìn àti ẹsìn ó yá bọ́ọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ wo nǹkan tó wà mẹ́. ọfẹ ọfẹ wọ ọfẹ wọ ìgbésẹ̀ lèmi wọ ẹrù ẹrù ẹrù burúkú wọ mẹ́.

jàre. má ṣe gẹ́gẹ́ fún mi. idiot. kò tó mọ̀ mọ̀ pé òní ṣe tán. wọ́n bí ènìyàn rẹ̀. lórí tí mo bá di àwọn kéékèèké náà bẹ jẹ́ kí ní èèyàn ta. ìtawá ìlú àti tu ẹbí ò lè ṣe ẹgbẹ́ wọn. bọ̀bọ̀ yẹn ayé ẹ̀ ti bàjẹ́ ten thousand naira ló fún mi ten thousand naira. Ah, ah, mo ti sọ fún ẹ pé màá ṣe thirty rooms kò pay now bọ̀bọ̀ tó gbé mi lánàá yẹn fifty k ló fún mi. yes ó tún fún mi five k kí n fi ra recharge card. Ah! ṣé o mọ̀ pé mo ti máa sọ fún ẹ èmi ò ń ṣe èrè àti òkè ń lọ́mọ nínú o mọ̀ tó máa ṣẹlẹ̀ so àwọn guys kan bọ̀ láti UK èmi àti wọn dẹ̀ ti jọ sọ̀rọ̀ so wọ́n ní ọmọ kọ̀ọ̀kan hundred k. ọlọ́run ṣé o. Eh, so just calm down ṣùgbọ́n má worry now everything ma wà okay. ẹ̀yin girls ẹ jọ̀ọ́ ṣé mo lè dá sọ́rọ̀ tó wà lẹ̀. ẹ dà. ẹ ṣe ẹ dúró èló lẹ sọ pé wọ́n fẹ́ fún ẹni tó bá wá sí club yẹn náà. hundred k of course. mo làwọn guys ẹ máa fún yín ẹ jọ̀ọ́ ṣé ẹ ti mọ àwọn guys ẹ rí tẹ́lẹ̀ ni. Ah, mi ò kàn yín. ẹ ọgbọ́n ṣé n pa yín lẹ́ yìí alójú ọ̀la yín lẹ́ èèyàn mo tọ́ wọn wá sílé ìwé kẹ wá kàwé ó tó nìkan tẹ̀ ń ṣe ẹjọ́ ah, tó rí ọlọ́run kan yóò pé kan yóò pé ó lérè èrò sì ẹ mọ̀ pé àgọ́ ara wa yìí tẹ́ḿpìlì ọlọ́run ni tẹ́bẹ̀lẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ náà lè ṣe máa bà tó bá dọjọ́ wájú eh, ṣùgbọ́n pé ìwò tiẹ̀ lẹ́nu ìwà láti ẹ̀ mo pẹ́ tó kó bẹ́ẹ̀ lélẹ̀. èyí ti ìbẹ̀rù ayé yín ìbẹ̀rù ayé yín kí ló wà nínú gbogbo òṣìṣẹ́ ẹ̀ ṣe ẹ̀dùn ṣègùn tó ń ṣe wàá pàṣẹ fún yín ṣé nǹkan tó ní kẹ́ wá ṣe ń skul nìyẹn àti pé kírú èyí kẹtì mọkùnrin. jọ́n tó yìí tọ́lọ́run mi ò gbé títì ẹ̀ sí èmi àtọ̀rẹ́ mi làjọ sọ ẹ̀rọ owó kan títì ẹ̀ àwa tá a gbèrè gan abẹ́ta ẹ̀ ó kó gbogbo iwájú oko sẹ́yìn ó kọ́kọ́ kàwé ni kí ló ṣe é ná kí ni tiẹ̀ pẹ̀lú hundred thousand àwa tá a kàwé gan-an abẹ́ta ẹ̀ àjẹríkà yorùbá so ọ̀rẹ́ wọ́n ní títì ẹ̀. azọ obi bai mọtẹtasirala rárá ṣóye. ẹ gbọ́ mother in history can you imagine sí èmi kọ́ mo kó báyìí kò yẹ wo gbogbo attribute tó ní ó look sexy gbogbo eléyìí ló dúró síbẹ̀ kí wàá ní problem ẹ̀ mo ní kó jáde kó jẹ́ ká mú ẹ jáde gbogbo òtútù tó ń ṣe èyí o kò bògo ọlọ́run mọ́ra ni kò lè pí ẹ̀ máa ẹ má kú sínú o kò yẹ. mi fẹ́ kẹ́ gbàgbé pé AIDS wà ń and AIDS is real. ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ẹ ṣàánú àwọn òbí yín o. Gbàgbé, hmm. I'm a big girl. Bá lè lè di ọdún bá fi mẹ́rin láti Ẹ mú wa ní abẹ́ iwájú ìwé sùkúù yẹn mi. Wàá rí mi lẹ́gbẹ̀ẹ́ mọ́tò náà. Ẹ má pọ̀ ẹni mò ń dúró dé o. Daddy. Oh, hi, Daddy. Báwo ọ̀dọ́ tí ẹ pẹ̀lẹ́ wà ìyá ṣé wà ókè ẹ skul nǹkan ẹ lẹ̀. Dadi hmm? ẹkújọ́ mẹ́ta sá ah, bómi nǹkan. Fi pépà bò ó tún bọ̀ lọ́ọ̀kan ẹ̀ mo ṣe rí ẹ̀. Ẹni gbogbo àwọn tó ti kọjá lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n rí ẹ pé ó ṣe half naked náà pè yẹn wà ó ṣé bó ti yẹ kó wà àwọn ọ̀rẹ́ ẹ̀ lúkà wọ́n wòran wọ àwọn ilé fún ẹ̀gbọ́n ẹ̀ gan kí ló fẹ́ fi sí pété ẹ̀ jọ. dadi mo máa ń bèrè orí ló ń mú mi bẹ̀. you be quiet. mo mú ẹ bẹ́ẹ̀ so àwọn ọ̀rẹ́ ẹ̀ ń sin òru òmú àwọn ògẹ́tẹ̀ ń sìn ní òṣèlú ò bá kú sí gbogbo ẹ̀ síta kó jẹ́ kán ṣe kínní eh, ara tí mi sọ ó dẹ̀ wá ń bí o ẹ ṣe kí n bọ̀ rẹ̀ yín sọ̀rọ̀ ni. ẹ má bínú sàn. ṣé oru ò máa wọn oru ò náà yẹn àbí ibìkan náà kọlẹ̀ dìjọ wa tí n bá mọ́tò sí ti máa mú kòbókò tí n bẹ̀rẹ̀ sí nílùú ẹ̀ àlódà wọn ti wọn ní bóyá ọ̀bẹ burú bẹ́ẹ̀ ni ìdẹ̀ burú ọ̀rọ̀ tí bá báyọ̀ sọ fẹ́ kó máa kíntò yìí ní. ọ̀rọ̀ má bínú kọ́ o mo wà lórí ọ̀rọ̀ mi o gbọ̀ngàn o mọ nǹkan tí mi sọ o mi fẹ́ bẹ lọ́dọ̀ o mọ nǹkan tí mo sọ o mọ nǹkan tí mo ń bá yín sọ yí ẹ o ẹ má kó bá mi ẹ má dojú tí Ọlọ́run ní dojú tẹ̀yìn náà tèmi yé mi o tèmi yé mi o. Ọlọ́run yìí o dáadáa yín sí ẹ ṣàṣeyọrí ẹ wúlò fúnra yín ẹ wúlò fáwọn òbí ẹ tún wá wúlò fún kọ́ńtírì jẹ́nálì ẹ jọ ẹ máa bára yín sọ̀rọ̀ ọ̀rọ̀kùnrin kọ́ ló ń kàn ojú rere pérépérépé ẹ fọkùnrin lẹ tẹ bá ṣe ń tẹ̀sí tán mẹ́ẹ́ àwọn ọkùnrin á máa wá ẹ̀ kiri ni ọ̀rẹ́ tèmi ń fẹ́ sódà ti yẹ ọ̀rẹ́ mi yẹ ṣé o gbọ́ báyìí èmi ò ní wò ọ̀rẹ́ mi yẹ ọlọ́run jẹ́ kí n débi kí n tún rẹ bẹ́ẹ̀ àwọn ṣe sáwà òkè. owó mo ní ìdòwò. mo pé wàá ní ìdòwò náà ni wàá ní ìdòwò wàá ní ìdòwò ah, ó jí mi. kó tó wà nínú ṣèfì àwa. <clears throat> Ah, dádì ẹ̀yìn kò ṣe pé bẹ́ẹ̀ náà ṣe máa ń múra rẹ̀ o ohun tó ń yọ ìgò ló jẹ́ kí n wọ ṣẹ́jẹ́ wọn. ìwé kíkọ ẹ̀ má fọ̀rọ̀ ọ̀run sí mi ọ̀run ní kúndùkọ̀ kò jù bẹ́ẹ̀ lọ but ó yẹ o ó yẹ yín o ah! mi ní mú lábọ̀ ọlọ́run okay it's all right. agbọ everybody agbọ. ṣe button up my friend. Hey, am I back ṣó Show yìí. ìwà àti làpẹ́ ẹ̀ ṣá ò lè fi ṣeré rárá. ẹ kò sọ̀rọ̀ pé ráìdà kan tó ní nìyẹn náà. ẹni gan jiyàn. ní mo kọ́ fẹ́ sáré complete letter yìí ni. ok ṣé mo gbé mo lọ́ọ́ lọ ṣá. èmi náà lọ bọ̀. lọ sí ìdè lóòdà náà jẹ́ kí n save kí ni. ok. jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ̀. ṣó o ẹ bá rò pé nǹkan kan máa ń bọ́dà mi tèmi àti ẹ bá ti wà papọ̀ yìí náà bá ti ń ṣeré tá bá bá dé lẹ́bù pé um, ká ṣe bọ́kùnrin àti obìnrin ṣe. yẹ̀rọ ń kí ni arábàlẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ hmm? rárá kí ló tún máa fi sọ pé màá affect stadium ni. ok kí ó ṣẹlẹ̀ ni pé ó ti pẹ́ tí dádì mi ti máa sọ fún wa pé a ò gbọ́dọ̀ ní gbọ́kùnrin kankan lájọṣepọ̀ títí ọjọ́ ìgbéyàwó wa so pẹ̀tọ́ pé ojókíjọ́ tí ọkùnrin bá bá wa láṣepọ̀ ó máa fẹ́ tàwọn which is still what they believe and mi délé mi lè jẹ́ kí nǹkan kan ṣe dáàbò mi so mi gbọ́dọ̀ ṣe ó hmm. di alẹ́jọ́ ìgbéyàwó mi. lágbára ọlọ́run kọ́kàn ní ṣe wọn. mi ò lè sọ precisely ó ti sú mi. you say you need to know èmi fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ ok ó mọ nǹkan tó máa ṣe you need to go and ask your father bí wọ́n pé ah dadi kí ni tẹ̀tẹ̀ ní ká má ṣe bó máa affect yín o kí ló yẹ tẹ̀ ní ká má ṣe àti pé ọ̀nà wo ló máa gbà affect yín. Ah, kí n bi dáàdì mi. Ah, <laughs> torí kí n béèrè lọ́wọ́ dáàdì àbí kí ló sọ. ok tó kí mo ti ń sùn tiẹ̀ lórí bẹ́ẹ̀dì tó kí mà nífẹ̀ẹ́ ni dáàdì mi jẹ́ kó yé wa pé ọkùnrin ò tí ì rò fún ọkùnrin wa báyìí débi débi pé àwọn máa sùn sí lórí bẹ́ẹ̀dì. ó ní tí ẹ lè pẹ̀lú ẹ lórí bẹ́ẹ̀dì o. Um, you know what? Ṣùgbọ́n pé tábà wà ní school tí lecturer wa kọ̀ wá tí ó bá yé wa and right láti béèrè question okay now fi dáadé sí position lecturer kí wọ́n wá position student okay wọ́n ti kọ́ ẹ̀ kò yé ẹ̀ wọ́n ti sọ pé kò ṣí báyìí kò yé ẹ̀ now you have to ask ask him. Kí n béèrè lọ́wọ́. Oh yes ok oh, mo ti gbọ́. tó bá mọ̀ I help I help mi náà at least ọkùnrin akọ̀mí apapọ̀ sójú kan pé ok wow that's the reason no i need to know. torí pé mo nífẹ̀ẹ́ náà ni mo ṣe ń kí para mi jọ mi fẹ́ kí yẹn kí yẹn ṣe kí yẹn jọ ó ṣàgbé mo nífẹ̀ẹ́ kí n má fi. it's okay èmi náà love her yeah i love you too. thank you. ah nǹkan tí mo gbé kaná ètè lọ tètè lọ wò ó ti ojú gbàgbé. perfect ìgbọ́ rí bẹ́ẹ̀. òjò dáadé láì ṣàwọ̀ èmi yóò ṣe ni ẹgbẹ́ wa mọ̀ ìbára yín kẹra jókòó jẹjẹ kí má bínú lẹ́yìn tè ẹ̀dẹ̀ mọ̀ wípé kò cost dáàdì ní èèpẹ̀ láti dá wa dùbúlẹ̀ kọ́ bẹ́ẹ̀ sí máa nà wá bí ọmọ kékeré ṣé torí ẹ̀kọ́ yín tó ṣe ìrèjì yín tó ń gbèrègbè tó bá máa gbìn tí gbogbo ẹ̀ máa wú báyìí kò ní láìkí yín mọ́ ẹgbẹ́ wa lọ wọ́n bí kan jókòó sí. ẹ̀kọ́ ń pààyàn ẹ̀rù ń pààyàn tí mo ṣe ṣàlàyé fún ọ bẹ́ẹ̀ni àti lọ bá wọn but kẹmí dúró àkínṣán kékeré mọ ó yẹ kí dáàdì lè sọ reason fún wa náà àbí ó yẹ ká lè sọ nǹkan tó dé ó ṣàmọ́ nìkan tó ń lọ bẹ́ẹ̀ kan tó wà ó sọ̀rọ̀ ó ṣàtẹnumọ́ kan náà pé ààbò ṣe àwọn máa fẹ́ tàwọn ó máa fẹ́ tàwọn ó máa fẹ́ tàwọn nǹkan tó máa ṣe fún ọgbọ́n rẹ̀ káàmù wọ́n mi ò bí wọ́n bá ibi tí bàbá ṣe máa bá fún mi ṣé bẹ́ẹ̀ ṣe máa bá lọ ní kí ni yàrá fẹ́ fún mi. Tami tẹ́fẹ́ gbẹ̀tẹ̀ ṣe ló gbẹ̀tẹ̀ ṣe èmi ò bá sọ yí pé ká rọra mọ̀ràn bá ara wa báyìí ẹ jẹ́ ká rọra mọ̀ràn bá ara wa báyìí ẹ mọ̀ rí pé dáàdì kì í gbọ́ kì í gbà nínú ẹ má lè fi wọn lẹ́nu tó wọn máa ṣe rí five eight tẹ̀sí ń gbé kiri tí boyfriend mi tó ń rí tó ń sọ pé tó bá máa rí níjọ́ mi rẹ̀ ó lè dislike ìwà o ṣe fine àmì fún ìgbè tí dáàbì ń ṣe mo kí la ṣe tọ́jọ́ tó ń gbé àkọ́ àṣegbọ́n tó ní ká ṣe ṣé ya ti ní lo ìgò níta fẹ́ lọ lò sọ́mọ ní kakúrò mi lè mí ìgò kò tí lè fi ìgbé àti ṣe bí a kà lọ dùn mọ́ at least mọ́ náà wọ́n wọ́n ìsọ̀pọ̀tọ̀ fi adébòógún kí o àti àwọn kí ni òbí tó ṣẹlẹ̀ kọ̀ọ̀kan tí dẹ́kun sọ wípé àgbọ̀dọ̀ yẹn so mọ́kò because we are matured now. ìlọ àwọn ọmọ tí ò tó wa gbọ́rọ̀ wọn ti ń bímọ nílé wọn. ẹgbẹ́ yìí tó ń mú ọmọ dúdé ọjọ́ wedding àwọn ọmọ yìí sì gan ọlọ́mà tí ìṣẹ́ ń sì pẹ̀lẹ́ wọn rẹ́jà ti máa ẹ̀ o. òun ah, láti múra fún lẹ́gbẹ̀ẹ́. ọlọ́ọ̀lẹ́tọ́ àyè ti pọ̀ jù kí ló dé tó bá kò ti wọ kíláàsì bẹ́ẹ̀ á kò mọ ohun ojú àmọ́ pariwo àmọ́ ohun ojú àmọ́ pariwo kí ló dé tó yìí à ọlọ́run jẹ́ kí lè lè paasi pépà ẹ̀ gan. bí mi tiẹ̀ ṣe wà báyìí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe ṣe o ti ṣe ń kàwé láàárọ̀ ní màmá kà lọ́sàn bẹ́ẹ̀ ni màmá kà lóru torí kò ṣe dúró wò mi ì lè ní kárí òbá o. <laughs> òun kàwé láàárọ̀ òun kàwé lọ́sàn òun kàwé lóru ṣé wọ́n sọ fún mi pé nǹkan tó ń ṣe nìyẹn ọmọ ìlú wa kàkà ìyàwó ènìyàn bá nínú ìka mi wà yìí everybody mm. kúkú mọ̀ pé èmi tó bá ti bẹ̀rẹ̀ ìwé mi ní problem ẹ fìwé lè mi. so ẹ̀yin ní kẹfẹ kí ni kẹfẹ ìfìwé ní kẹka dáadáa gan ọyọ ò lè máa wà níbẹ̀. Mm. Mm. ó gbé gbogbo ẹgbẹ́ kì í sọ fún ẹgbẹ́ kì í tún wà sọ tuntun fún yín ṣé ń ṣe pé kéèyàn kàwé nìkan ni èèyàn máa fi mọ̀wé láyè ó hmm. gbọ́dọ̀ mọ wọ́n tó bá ti mọ wà á mọ̀ wéè èmi wà mo mọ wéè. ìwọ wà ní èmi gan-an lọ́wọ́ tí mo wà yìí máa pass. ẹ̀dùnà ṣé ẹ̀rọ mọ̀ fún lẹ́kṣọ́rà yìí orúkọ tó ń pè gbogbo ló jẹ́ èmi ìsìn igi ìwé mo mọ̀ wí bàjẹ́ mo mọ wájú ìwé mo mọ ìwé ìparí ẹ̀ gbogbo ẹ̀dá ìfimọ̀. ìwọ mi mọ̀ wí dáadáa. ìlú ìlú ìwé ìmọ̀wé ten ten five. o ti gbé parí o sọ pẹ̀lú ọdún tí o bá wà lórí. ọmọ yàrá ọmọ dò ọmọ ẹ̀ǹtì. kí ni ọmọ máa ń lọ sí. ibo lẹ ń lọ ibo lẹ ń lọ ibo lẹ ń lọ tẹ̀fẹ̀ já. ibo kọ́ ìlú. ibo lẹ ń lọ ibo lẹ ń lọ jájọ mọ̀ ẹ̀ka. Um, my brother would like to see you. Your brother? Yes. Who is your brother? He's a bad boy. Sorry, I'm busy. Ògbẹ́ni ló ń ṣọlá. She is busy. Hello, sexy girl. How you doing? Um, sorry, mi ò mọ̀ kí o ṣùgbọ́n nǹkan tó fẹ́ sọ ní ìṣòro yóò ní ìsọkùnrin ní ìṣẹ̀lẹ̀ rẹ. wọ́n náà wà bọ̀ bí ẹ̀ Yo, my being too much distract attention on the road on way. Uh, my name is Islander, and you? Kenny. Oh, that was a nice name ṣóyè àtìgbà tí mo ti wà ní campus mi tí ìrògùn ìkọ̀kọ̀ lewa lẹ́wà bí ètè Next lẹ́sìn no, mi flat ẹ̀ uh, for real ṣóyè tí ọkùnrin bá wà tó bá rí nǹkan tó dáa the best thing fún mi ló kó lọ fún nǹkan tó dáa yẹn àtẹ̀yẹ lásán ni mo ti rí tí mo ti trip fún nǹkan tí mo kàn fẹ́ wípé màá fẹ́ kí màá ti ká máa ṣe boyfriend and girlfriend tó wà máa ń dé. Ah, o kò rí àkànṣe o tí ì rojú mi o mọ̀ bóyá wọ́n ń pa mi o mọ̀ bóyá mi ò tiẹ̀ rárá o kò fẹ́ máa fẹ́ mi just like that. o ò ní bínú náà ni mo mọ̀ pé tí n take it personal ṣòyí tí ẹ bá ti róbìnrin àti eyín èrú yẹ kó ti mọ obìnrin tó jẹ obìnrin tó bá da àtẹyìn láti máa mọ bò mo ti rí pé wò take me to my money, wò she understand ṣé o mind ti má lè gba pain. no please. what about your number. no everything no. wo sórí ó ṣe ẹ̀rí mi ni mi ò mọ̀ i don't know you o kàn fẹ́ gba pin mi fẹ́ gba gbogbo sórí bá ṣe rárá mi tì yí òun náà ló ti pè i'm sorry i'm not that kind of a person mo ń ṣe ẹni tó lè fẹ́ at all mi ò tiẹ̀ lè fẹ́ mi rárá the only thing tó kàn lè ṣẹlẹ̀ ni pé maybe we can be friends. ọ̀rẹ́ friend um, that's when enough, but my friend time kò rò ṣá. wo kí ni gbọ́dọ̀ fẹ́ràn lẹ mo ní àwọn nǹkan tó wà important tí mo fẹ́ máa rò ju ìyẹn lọ mi ò ní ìdá tí máa rò. ẹ wà inú bìtò a ti máa yọ lọ́jọ́ ẹ̀kẹ́ bí. Can you imagine? Ọmọ òfẹ́ fẹ́ mi. Ilé ìgbé ẹbí tí ọmọ mi lé tí mo ti wà tó bá rí bàbá mi lásán. Ẹ eh, ah, irú ibi tó tẹ̀ ti bá mi sọ̀rọ̀ kí dájú kan lọ yọ wọ́n lè bí ìlú àmì lè pa ẹ̀yọ́ ọlọ́mọ tó ìjẹ́ bí o. bàbá yẹn kò ń gò dá. bàbá yẹn kò ń tẹ̀sí owó bàbá yẹn kò ń kó fọnù fọnù ẹ̀. má jẹ́ wọn ní ìjàre wọn ló mọ̀ dáre. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ̀rọ̀ bísíǹnẹ̀sì lọ ṣe rí bísíǹnẹ̀sì tí mo sọ yìí tẹ́ bá kówó lé ọ̀nà ẹ̀ mọ̀ pé profit tó wà òkè wà lórí and beside eléyìí ẹ̀ ọkọ̀ check eléyìí ẹ̀rọ ilé ìmọ̀ kọ̀ọ̀fẹ́ ìjọba fi ṣe the first one àwọn yòókù tó kọ pálíẹ̀sì wíwà mi ṣùgbọ́n iṣẹ́ wà lórí ẹ̀gbọ́n torí mo tún ọ̀sẹ̀ gbogbo sí business tí màá bá dọ́dọ̀ yín tó bá ti jẹ́ pé irú ilé mi mo mọ̀ fún ìgbọ̀dẹ̀ máa ṣe ni. ọ̀rẹ́ ẹ ẹ ní àtúntò àjọyọ̀ pé kò sí business tí èèyàn lè gbé wá mi tí n bá ti yẹ̀ wò máa ń láìkẹ̀ but mo ti stop láti pé kí n máa ṣe business àbí kí n máa ṣe ní project kan tí ò ní fún mi between five to ten million at a time mo ti kọjá gbogbo àwọn kéékèèké báyìí fọdọ eléyìí ti kọjá rẹ mo fojú ti kọjá rẹ ó yá tó bá dẹ̀ tún rí mi ṣá but ah, I want something better than this ó bẹ́ẹ̀ dẹ̀ sí. mo understand yìí nílẹ̀ máa sábà sọ kòkò fún mi pàṣẹ pé bí wọ́n bá rẹ̀ láti bì kan gradually gradually mamboom chief mo fẹ́ ká bẹ̀rẹ̀ láti bí ṣé ní wọ́n jọsọ náà kò ní yá kò lè débẹ̀ but chief ẹ ká bẹ̀rẹ̀ láti bí chief mo ní interest lórí kìíní. ìgbà tó sàn láti sọ mi pé o ní interest lórí ẹ. bẹ́ẹ̀ sì mo fẹ́ kẹ́ ṣe. ok kò sí problem kò sí problem a ṣe náà ni àti ṣiṣe àti ṣiṣe àti ní. so kò sí problem pàdé a máa wo nǹkan tó sáré interest à. ẹ ẹ wọ́n ní interest ẹ fún mi parí ìsìn. máa lórí eléyìí mo yọ o tún mọ̀ pé ilẹ̀ ti ṣú by this time. sami ni pẹ́ńbẹ́. ilẹ̀ ti ṣú. thirty minutes náà ni. thirty minutes. bẹ́ẹ̀ni sọ. ẹ káyọ̀ láti máa bá wa gbó fún ẹ láti sìn lọ tó bá bẹ̀ ti dé ibi tó lọ ẹ méjọ yìí pé ó tẹ̀mí lágbo pé o ti débẹ̀ ẹ tó dẹ lọ báyìí wà jẹ́ kí n bá sọ ọdún mọ̀ pé ọ̀dọ̀ ẹ̀ ló wà ìyẹn sá dẹ́gí ní kan wà tí mi jẹ́ kẹ́ ẹ mọ̀ ìyá rántí gbà tí màmá yẹn sọ̀rọ̀ pé mi ìtúsù dé ìsàlẹ̀ kòkò ṣòrí bàbá ẹ̀ tó ń wò yìí hmm. mo ní òmò mo yóò mọ kàtà pé mo ní òmò tó gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ máa mọ̀ ṣé bó ṣe lọ ń tà yìí tí wọ́n bá pèyẹ tó bá wẹ̀yìn lásán tó bá jọ́kùnrin máa àgàgà yìí kó tó wà lọ bá ọlọ́rọ̀ ẹni ó dẹ̀ mẹ́tọ́ ní mo burú gan-an tí n bá rí ẹ pẹ̀lọ́kùnrin kan a mo yọ màmí àgbẹ̀mí tì òkè má lọ lóṣù kó tó bá dẹ̀ ti dán kó pè mí kó jẹ́ kí n mọ̀. jẹ́ kí n mọ̀ pàtó délẹ̀. hello ẹ jẹ́ ọ́ mo dẹ̀ wá láìkì kankan lára yẹn ìyẹn náà ló máa náà fíìmù náà ní impression láti máa wá bá yín ṣe you are just a so mo like bẹ́ẹ̀ ń train àwọn ọmọ yìí but irú ọmọ yìí sì mo rí pé eh, big girl ni and besides she <laughs> tèmi náà bá di àná yín èmi ò bóyá nǹkan tó. come again. àti mo mí pé bóyá ti bá di àná yín irú ọmọ yín tó tẹ bá sọ̀rọ̀ tó lọ sí i. di àná ta ni. ẹ àti ìsọmọ yín tó lọ sí i. Ah ṣé business ló bá bí àbí torí àwọn ọmọ mi ló ṣe wà bí. Ah, business yìí náà làbá wa business yóò mọ̀ pé fífún gbà mí èèyàn máa ń wá nǹkan tó dáa wá kéèyàn dẹ̀ tún máa rìn sásìkò láti rí nǹkan tó dáa nǹkan tí mo kọ̀ rí nìyẹn. a lè jọ ṣe business pọ̀ a dẹ̀ lè jọ sọ̀rẹ́ gan láéláé ló bí ìgbà méjèèjì ṣé wọ́n sọ fẹ́ fọ́mọ mi wọ́kọ ni tí n tiẹ̀ máa fún ọmọ mi á pé ìwọ ni mọ̀ ìwọ jẹ́ pé òtún mọ̀ yìí pé fàwọ̀rajà ni ẹ́ náà mi bọ́ ma ọ̀ no, mi bọ́ ma ah, ṣe olórí mi bọ́ mi bọ́ ma ṣe olórí ìlànà àtàtọ̀ lọ́dún tí ì ní. Ah, what is it. ṣe kíni. mo mo mo fi rí ẹ. mo fẹ́ rí ẹ mo ṣẹ̀ wá ọṣẹ wo ni mo ní kó mú wa o gbé ní ìgbèkè ṣé àsìkò tó yẹ kó sọ pé o fẹ́ rí mi lélẹ́yìn sọ́nù wọn ojú ẹ̀fọ́ mọ̀ pé mi lálejò mi ni. mo mọ̀ pé ìyẹn ojú ọkọ̀ mo sì pé mo fẹ́ rí ẹ. ọ̀rọ̀ wo ló fẹ́ bá mi sọ for God's sake. jẹ́ ká lè bèrè ọkọ̀ abánitọ̀rọ̀ dáhùn kó o lójú ni nítorí yorùbá lọ́sọ̀ pé nǹkan tó tó du omi ọtọ́ máa pọ̀ ọ̀lọ́ ẹni àwọn yorùbá lọ sọ̀rọ̀ wọ́n sọ pé ìgbà mi wà alẹ́ máa wà tó máa sọ̀rọ̀ òru máa wà tó máa ṣàyẹ̀ mo dì wọ́n sí pé ayé tí wọ́n sì tí wọ́n fi sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ imagine ṣé ìdíkẹ́ sọ̀rọ̀ iṣẹ́ ọdún tó wá bàrọ̀ dá ọgbọ́n balẹ̀ lágbọ́n. ìyàwó ẹ ni wọ́n sọ pé kò sówó náwó òun ẹ múdi wọ pé kí n gba inú sẹ́lárì tó sẹ́lárì mi iṣẹ́ tí mo ṣe tó wà lọ́wọ́ ẹ má gbà mo fún bí five thousand naira tó máa lọ fi rẹ̀ kọ́tọ́ fẹ́ ẹ ṣe kí lórúkọ tó ń jẹun orúkọ tèmi wùsì èyí kẹ́ ṣíkú one èyí méjì tó ń jẹ̀ṣà ìyàwó mi ló dọ́kẹ́ gbé òṣùwò lọ́wọ́ mi àwọn yorùbá ló máa fi sọ̀rọ̀ wọ́n fi dómi tó lọ́wọ́ lọ́wọ́ sọ nǹkan tí mo mú mi pé ìyàwó mi ìyàwó mi títì ẹ eh? títì ní ọkọ títì aláya méjì bí òkè ni mo eh, mo fẹ́ sọ mọ́ sí pé ìyàwó ẹ mo kàn fi jẹ́bi tó lọ́rọ̀ lónìí. ṣé o mọ̀ ibi tó ti ń bọ̀. ẹ ẹ ẹ ìgbàwọ́ mi kí n padà wá. ilé eh, ọmọ ti di ilẹ̀ gbogbo tó padà wá. get out my boy get out ẹ fẹ́ get out. ẹ má bọ̀ ẹ ẹ mi ò ní go out. ẹ má bọ̀ náà. ẹ ṣì jọ ọlọ́ọ̀bẹ dáadọ́ lẹ́gbọ̀n personal people i beg you ìyá tó bá rí bẹ́ẹ̀ láti ìṣìyọ́ mi. mi ń fọmọ mi ṣe lé. mo ti ọ̀rẹ́ sáà ṣe ìgbẹ́ náà. Ah. ẹ má sì ṣe ẹ̀rọ èdè kan lè fi padà sórí condition ti fi sùn. bóyá tó bá di lọ́ọ̀nì mi ti ẹ̀ ọ̀dọ́ tó bá di lọ́ọ̀nì tó bá di lọ́ọ̀nì. wàhálà ìkẹ́mi ni máa sáré tẹ̀lé ẹnu ìgbà yìí náà ó rẹ̀ jọ kò fún ní chance kan péré. islander islander àbí kí ni tẹ̀sí forúkọ yìí ṣé òkè ìgbọ́ràn lẹ́kọ̀ọ́ ni. Ah! how many times ni mo ti sọ fún yín pé kó má máa bà mí mọ́ gbogbo nǹkan tó ń sọ yẹn kò lè possible kò lè work out ah, kí ló dé mo sọ fún mi ní pọ́psì mi wà láàmú láti date everybody can't you get it. Ah, àti ọ̀rẹ́ ìjìkẹ́ mi kó má sọ fún mi pé pọ̀sí ẹni kó má kó má date ọkùnrin nínú kápọ́ọ̀sì yìí yóò náà gẹ́ ọ ẹni mọ̀ yóò má george. jọlọ ṣé o fẹ́ gbọ́ nǹkan tuntun i'm a virgin gbogbo nǹkan tó ń sọ i don't know about it mi ò mọ bó ṣe ń ṣe so mm, gbogbo yẹn disturb life mi yìí ó ti ń nu mi lára just leave me alone i can't do it. ah, ah kẹ́mi. Ah! kí ni kó tó sára ṣe yes sórí nǹkan tó dáa fún ẹgbẹ́ gbogbo ló ṣe fún ẹ̀yẹ ó níra rẹ̀. ọgbọ́n mi rọ́bìṣì wo lélẹ́yìn náà tóbi máa gba ilé tí sẹ́yìn fẹ́ ló sọ èdè dìdì dára lájà ah, bí mo ṣe wà ní ọgbà ìkòsóbì tó ṣe tọrẹ òfin mi èmi tó jábọ̀ yìí wa ẹ̀gbọ́n mi ló kú fún ẹ kò sí èyí tó kọ mi pẹ̀lú ẹ rárá. ooo oh, oh, mo ooo oh, mo rí pé gbọ́dọ̀ sókè ọba ah, ah, ti gbà wọ́n ti gbà náà wọ́n ti gbà etí ẹ̀ kí wọ́n mú iná lójú ẹ̀ gidi gan ọ̀dẹ̀ fẹ́ lóbìnrin newtons ní bọ̀bọ̀ ìṣá. ṣé o fẹ́ kú fún mi tí bá gba létí. ọ tí bá kú fún kọ wọ́n dẹ̀ tí bá kú fún kọ. má gba létí má gba létí. kẹ́mi ojú àtúnyẹ̀wò rẹ̀. ọmọ gẹ́rẹ́ àfùjáre alága àbí Camry àbí kí ló ló ti ń jẹ́ idiot máa ṣe báyé fọ́bìnrin ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa wá sí i. mr fíìtì. ọ̀rẹ́ mi fún ọ̀lọ́wọ́ ọkọ tí mo fẹ́ fi wọ̀ yẹn orí dẹ̀ ti ń gbé mi nínú tipẹ́tipẹ́. ẹ̀rú à ń gbọ́ mo mà serious. wo abeg jàre kí ló ṣẹlẹ̀. kò ṣe rẹ mi. ọ̀rẹ́ mi kàn máa ní òun ló má fọwọ́ kan lọ mí wípé kí n advise òun pàtó ṣe socialize ọ̀rọ̀ yẹn lẹ̀ fún mi wọ́n ní bí activist fún ìwé mi ti náà àmì àdéhùn tẹ́yìn náà bá mi ṣe mí màá lè sọ fún un tó mo ṣe ní kí wọ́n fi lọ ni. wo abeg jàre kí ló ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní àwọn ọmọkùnrin lẹ́dà àwọn ló sọ bẹ́ẹ̀ títí tí di ọjọ́ ìgbéyàwó àwọn as in nípa àwọn ògbódò virgin títí alẹ́ ọjọ́ ìgbéyàwó and ọ̀rọ̀ yìí ó ní kò tiẹ̀ yé òun ikú òun nǹkan tó lè ṣe. in that case two things ni mo rí sí mo wà convinced gan pé bàbá yẹn ó ń lo star wọn ni because at this age the computer age you tó ti dàgbà age wà yìí you can imagine kó wá jẹ ah, no ah, my yẹn ó lè To ni ó lè gbé tó bá jẹ́ mi ni When ah, tiẹ̀ lè jẹ́ trust me àwọn parents mi máa ṣe rẹ níbi tí mo dàgbà dé kí n máa ṣe anything pẹ̀lú ọkàn gbàgbé èmi tó yẹ pé láti lè mo ti já kùtùkùtù èmi èmi téèyàn rò náà so màá wà màá mi ní ṣe ah, àbẹ̀ màá fẹ́ friends anyway tó bá jẹ́ mi ní gẹ́ẹ̀ nǹkan advice lẹ́yìn so you get it ó jẹ́ sọ pé gẹ́ẹ̀ yẹn lẹ́nu tó kù. Ah, ó lẹ́nu tó ń de tèmi náà dẹ́ mọ̀ sí àdó àti gẹ́ẹ̀ yẹn wọ́n nífẹ̀ẹ́ ara wọn kan wọ́n ṣàlàyé fún mi pé nǹkan náà ló máa ń dìjà láàrin àwọn wípé a ṣe àṣekí ìyá most time bẹ́ẹ̀ ni máa fẹ́ ń tra láti ṣe bó ti gé yóò gbé bó ṣe tó máa affect dájú ọ̀hún ah wo ọ̀rẹ́ yẹn àníyàn ṣe mí because ah tó bá lé ìgbìmọ̀ ó lè fi kíní bá ń sọ yìí dùn ah títí bá tó ṣe o because ìbàdàn tó ṣe àwọn obìnrin wà ń ta tó ń wá bọ̀bọ̀ tó sweet tó máa ṣe kíní yẹn fún wọn kárakára wo tó bá tó wà lọ bọ́ sọ́wọ́ ẹni tó gbù bìtẹ̀ nígbà wọ́n kàn máa gbà lọ́wọ́ ẹ̀ ní. àṣepéjọ tó wọlé wọn wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀. Ah, tètè ya bọ́ọ̀lù ìsọ̀rọ̀ kó tó léètì. ọ̀rọ̀ bá ìpè kan eléyìí kò tiẹ̀ pè ń bẹ́ ẹ sí ayé ìgbà kan lọ́lọ́mọ ló lọ́kọ̀ ṣòro ẹni tó bá mọ kínní yìí tó yàn ọ̀gbìn dára gba gbogbo ṣe ṣẹlẹ̀ wo ọkùnrin máa ó máa kú fún mi so the best thing sọ fún ìyá ẹ tó bá truly love ẹ kò ṣe kínní rẹ kò sí nǹkan tó fi ń ṣe yàn ó máa ń dùn mí. kò ṣe àbí. Hey, girl. Hi, girl. What's baby. <laughs> hey. Hello, ladies. Baby. One time. Báwo ni baby? Come back. Ẹ kújọ mẹ́ta. Lọ́kọ̀ pẹ́. Ẹ bíbí. Thanks. Wow. Let me check it out. Oh, that's my God. Wow. Lovely. <laughs> Nice one. Good girl. It's for me. Yeah. Uh, seriously, I'm taking this. hello ẹ baby. yes. ìdá kó mo sọ pé mo ní pé mo fẹ́ débi kan. yes. so mo ti fẹ́ máa lọ ni. ok so ẹ ní bínú sí mi next time talking. tún ok. Um, please. ẹ kó come, má wọ má bẹ kó. o ṣe God bless you. have a nice day. ìyá fífi thanks. thanks. Ah. ah ó ga ọ ìyá wa ẹ ẹ tún gbé wa kí ẹ pẹ̀lẹ́. fẹ́mi ọlá ni ìbẹ̀kún ó ti láìpẹ́ owó jù adigun bá bọ̀ kì í pàdé ní kílọ̀bù rẹ̀ pàdé ní kílọ̀bù rẹ̀ sọ̀rọ̀ náà mímẹ́lẹ̀ ẹ kò sí wàhálà kò sí wàhálà òun ní program tí mo fẹ́ wọ́n jà àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí ní program ni wọ́n kàn máa polú àwọn kan bẹ́ẹ̀. mo pàdé mi club lálẹ́ jà. <laughs> a máa pàdé club lálẹ́ ọ̀rẹ́ mi ó ṣe take care yeah. máa gbé báyìí. wàá yìí bẹ̀rẹ̀ àti kí n fún ẹ lọ́wọ́ báyìí wàá gbà. ṣe àti wọ́n náà pẹ̀lú gbogbo ọ̀gá tí mo sọ pé wọ́n náà fẹ́ kó bá mi fún wa mi àbí dadi dadi dadi mọ́lá idiot dadi dadi bí wàá kó tẹ̀lé wa rí. ọmọ atu ìgbà tó ti bẹ̀rẹ̀ sí rìn dídó jùdí tó jùdí mo bó ṣe ń dùn yìí kò gbọdọ̀ kan kò dé gbọdọ̀ tọwọ́ yín kan mò ń sọ fún yín má fi tiẹ̀ kó bá mi ẹ jẹ́ ń lọ bá ẹ má fọkàn tèmi lápá tẹ́ńṣọ̀n. ọ̀rọ̀ ayé tí wọ́n jà sáyé ti yàn. ọ̀sẹ̀ máa tó dọ̀jọ́ wẹ́jà wọn yóò lè tó dọ̀jọ́ wẹ́jẹ̀ à ló ń ṣe kí ló ìgbà bàbá ṣi gbogbo ẹ̀kẹ́ bá yọ bẹ́ẹ̀ ẹ má ọ̀rọ̀ àti fún mi ẹ̀kọ́ má ṣe. fún mi pé jùmọ̀lẹ́ ń gbá ilé tí mo fẹ́ dá padà ṣùgbọ́n mo kàn tuntun rò ni. a ah, bá sọ bẹ́ẹ̀ mọ̀ àwọn attempt báwo kó wàá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó attempt àmọ́ màá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kún lè kò make sense òkè bí bí bí wàá ṣe gbá ilé tí ń sìn kò fílẹ̀ bẹ́ẹ̀ àwọn ah, kì í ṣe bẹ́ẹ̀ yẹn ṣé bí gbá yẹn wàá dá padà wàá dá padà. Ah. ọmọ àwọn akọ́jú mi lè sọ fún ẹjọ́ yẹn ní sìn ó dá sọ fún wa kí n dé ìyẹn ọmọ yẹn sìn òfò lẹ́nu ìṣòro fún ẹ létí yẹn bó ṣe gba ayé sìn kò sì dé ìgbà wọn fún ẹ. táyà kò ti fọmọ ẹlẹ́nu ni kò ti fọ lẹ́nu kó gbọ́n pé yẹ́sì ti bá o ti bẹ́ẹ̀ nínú jẹ́ o ti lose lọ́rọ̀ méjì o ti lose lọ́rọ̀ méjì fún mi o ti lose ọmọ yẹn bó ṣe wá wà yín sí wọn gba ilé tí òun jẹ́ ìrora ẹ̀ òun fẹjọ́ sùn ẹ̀yìn kí n tẹ̀mí ìwọ ló lose mẹ́ ọmọ kan tó ń dùn mí ṣá ṣé ọ̀pẹ láti ìjẹta ọmọ ìwé bèbè. ẹ kò ní bí ẹ̀ náà okay expect to be here. Will you play now? You do the right thing at the right time nígbà tó ṣe nígbà tó yẹ kó ṣe kí ló respect kí ló respect pàdé mi ilé kọ́ lẹ. what am I gonna do? ah mo yọ mo yọ mo yọ they love mo yọ. Ole. ṣe lórí mi ṣe kókó lójú tí mo ṣe wọ náà ni mo wà èmi náà mi ṣe kó tó máa parí lára mo gbé tó máa parí lára ti pa gbogbo wa lára bẹ́ẹ̀ ni ọlọ́run bá rẹ̀ mi lè ṣe mi ṣe láti ẹjọ́ ẹni mi ẹjọ́ tó lè lọ èmi mi ṣe bẹ́ẹ̀ you promise me that you're waiting me. Ọtí ọjọ́ ìgbéyàwó mi kì í tó ṣe. Mi ò ní tẹ́yìn lẹ́lẹ́dà tí ẹ jọ. Bó ṣe mi. Tá, Olha! Olha! mo yọ̀. mo yọ̀ kúnlé ló ń pè ẹ̀yìn náà wáyé ṣe wá dà lóhùn. lóòótọ́ ni ṣe ti gbàgbọ́ wọn tí mo sọ fún yín nípa bọ̀bọ̀ yẹn. ọ̀rọ̀ wo ló. kí ni mo yọ̀ nípa kí ni wo tó bá ro dúdùn fún mi yọ̀ wá rárá go ṣì lọ dá lóhùn náà. Ah! mo yọ̀ kí lè tó ń ṣe náà wọ́n pẹ́ láti fi jọ́ mẹ́rin tí kinní ti ṣẹlẹ̀ ó kọ́ ó gbé fóònù mi ah kó dẹ̀ mọ̀ pé mo lè déwájú ilé ẹ̀ kí ló tó ṣe báyìí nà ṣé wọn kò ní bẹ́ẹ̀ ní ni ó dẹ̀ mọ̀ ó mọ̀ ó tún á ń pè é sí tí màá ṣàwọn ọ̀rẹ́ ẹ̀ tó ní kó wá dá mi màá ní dá mi lóhùn ó wọ gbé wo bí ṣe ń wá ike ọlọ́run kàn ní máa pàdé ẹ̀ ń bíbá ẹni mo yọ̀ torí ọlọ́run dáríjì mi ti bá ṣẹ̀ please.

ẹ màdà jẹ́ bí ìwé ìsọ̀kan lọ́wọ́ ṣé wá fẹ́ wá nù ilé ìrìn àbí wá bá wa ṣeré. mi ni wá fún ọmọ mà wá fẹ́ wá ah, inú ẹ̀dẹ̀ máa dùn kalẹ̀. àmì àmì àmì. lágbára ọlọ́run àbí obìnrin àbíró. àmì àmì àmì. wàá bí ọkùnrin àbíyè lágbára ọlọ́run báyìí máa fi gbé ọmọ rẹ. àmì àmì àmì. o bó ṣe wà yóò ní ṣòro olùwà fún time tó bá lè gbẹ̀ lára ní tó bá wù ẹ̀ mo ṣàfẹ́ fún màá fún ẹ̀ o ní problem ṣùgbọ́n torí ẹ̀ ṣorí ọkọ ẹ̀ yìí ẹ̀yin lójú mi ni kò dé fún nǹkan tí mi lè ṣe fún so definitely òfin mi lè ṣùgbọ́n pẹ̀lẹ́ ìdíyà ẹ kúlé báwa ni ṣé o ti ṣàlàyé fún pé kẹ́tọ́ ṣe wedding ó láti lóyún tó ṣe wedding ó láti lóyún. mi ti sọ fún mi but um, about. kò sí but ìwọ náà mọ ìṣòro rà fún láti lóyún ká tó ṣègbéyàwó náà nǹkan tó gbúdọ̀ ṣáájú nìyẹn. alanda bọ́dọ̀ kó lọ́ọ̀fù ọmọ yẹn ṣá tí màá lọ́ọ̀fù ọmọ yẹn mi lè sọ fẹ́yìn guys kẹ wá síbi báyìí kẹ wá bá mi code gangan ni mo ní ìlọ́wọ́ yín tí wọ́n mo ṣe pè yín ká assemble síbi báyìí code yẹn gangan ni mo fẹ́ kẹ fún mi báyìí wetin dey pay me pass be say the girl dey tell me say she be virgin. <laughs> mj highlander virgin abi onoma onoma onoma ọmọ tó ṣẹlẹ̀ jẹ́ ká fún ní another chance jẹ́ ká fún ṣùgbọ́n bó ṣe wà yẹn ó possible kò jẹ́ virgin girl jẹ́ ká fún chance me. that is formula seven àbí. Eh, eh, formula seven lẹ́nu wa òkè kókó ṣẹ́sí lórí kọ́ nìyẹn wàá ṣeré lẹ́nu wa pa. Eh, mr formula seven wo sobi wo ṣe formula seven náà formula seven mi ò kó wèrè jọ ti yẹ ẹ jẹ́ ká débẹ̀ ká bójú yà láyà ẹ̀ jẹ́ o ti ṣe dáhùn ọmọ yẹn má package wọn rárá wọn máa ṣe package máa ṣe package olórí burúkú tó bá tó léyìn òun náà bí máa wọ bẹ̀ẹ̀ tán ni olè òṣì àbújá anybody jẹ́ mi ráyè òṣì o. kọ́ tí mò ń sọ ọgbọ́n nìyẹn na so ẹ jẹ́ ká bójú ẹ̀jẹ̀ lọ́wọ́ kan kó ẹrú kó dẹ̀ mọ̀ mọ̀ so ṣe ń lọ bó ṣe wà jẹ́ nìyẹn o. èmi kò fọwọ́ sí i lẹ́yìn tí ẹ̀sùn ọ̀rọ̀ ẹ̀ bá parí pọ̀. Ẹ̀sùn ṣùgbọ́n ẹ̀ bá ti jẹ́ bẹ́ẹ̀ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ yín tèmi ẹ̀ ẹ̀ ń tè we go together jacuzzi chairman mi as dey go go stay with um, islander shey you jacuzzi go go indomie let's go let's stay with islander movement. Thank you. mọ́ mi sọ fún wa nígbà tá a lọ síbẹ̀ ni ọ̀rọ̀ yẹn ṣe ló fọ́dà pa ìgbìmọ̀ yẹn lè sọ kí la lè ṣe sí kí la fẹ́ ṣe sí báyìí. Ah, mo lọ ṣé wọn kọ́ mo sọ kí n kàn fún ẹ nípa ọ̀rọ̀ dáàdì sọ pé tó bá súnmọ́ ọkùnrin máa fẹ́ tún ọ̀rọ̀ ṣe afẹ́fẹ́ mo sọ fún ẹ mo ní kò béèrè lọ́wọ́ dáàdì kí ni reason o ò béèrè títí dìsìn. You know ká pé o ti béèrè ni that's more reason i mean màá mọ̀ bí that's my more ṣé ìgbà tí mo mi sọ yẹn bó ṣe rí lọ́dọ̀ wa nìyẹn yes and a ní láti tẹ̀lé nǹkan tí mo sọ tí a bá tẹ̀lé mo yọ tá a bá tẹ̀lé ó lè wọ́n fèmí àti ẹnjọ́ wedding náà. àti nínú. yes. wọ́n mọ́ mi ò é. wọ́n ní mọ́ ìwọ̀n wọn wá sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ fún ẹni bọ̀tẹ̀ mímọ́ ó tún máa fẹ́ tèmi náà. yes ọ nítorí ẹ ló ṣe ń insist pé a gbọ́dọ̀ ṣe. Ah, irú kí wàá lè ní báyìí ẹ olùfẹ́ eh, kí n lọ báyìí báwo eh, ni fẹ́ lọ gbọ́ báyìí. mi ò sọ pé mo ò ṣe mọ nǹkan tá a jọ ń sọ nílẹ̀ ni kò jẹ́ ká address. dáàdi bá sọ̀rọ̀ yóò ká for some reason ẹ eh, ẹ we know what to do about it. Uh-huh. mo ṣe pé mo lọ bẹ̀rẹ̀. mi ò lọ ọ̀rọ̀ tó ní kí n torí ẹ̀ páàkì yóò tó nǹkan tá a ń páàkì sí àlùbáṣọ̀lẹ̀ bí mo ṣe lọ náà ó jẹ́ yìí kí n páàkì bí ìpín kọ̀ọ̀kan ṣẹlẹ̀. máa bá ẹ máa àyàwó mi kí ló dé kò sẹ́jú kí n jókòó yes ma ẹ ṣe ma. nípa ọ̀rọ̀ tí ẹbí mi àti kúnlé sọ nígbà tá a wà ní last time yẹn ni màá rí ọ̀rọ̀ wù mí. ẹ sọ pé ní ọ̀dọ̀ tí yín pé mo gbọ́dọ̀ ní oyún ká tó ṣe wedding ni màá. bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ lóyún ká tó ṣe wedding torí nídìí bàbá ẹ̀ obìnrin tí ìbá lóyún tó bá ṣe wẹ́ẹ̀dì wàhálà ni tó gbọ́dọ̀ lóyún ọ̀hún kí ló ṣẹlẹ̀. ìtura náà ni mo ṣe wá rí yín mà ṣé rí mà ṣé rí lọ́dọ̀ tiwa a ò gbọ́dọ̀ lóyún ká tó ṣe wedding ó di after wedding wa kó tó di pé a ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin mo ṣe wá rí mà virgin ṣì ni yín mà. Ah, ṣé bẹ́ẹ̀ ni ọkùnrin rí. bẹ́ẹ̀ ni mà jẹ́ kó ṣe nǹkan kan mo jẹ́ kó ṣe nǹkan kan. mo lọ sọ́dọ̀ ọkọ ẹ jẹ́ kó ṣe nǹkan tó yẹ kó ṣe kó ní tètè fún ẹ lára kí ló tún kùtọ̀ tún wá. òun dé ìṣàlàyé fún ẹ nǹkan tó mọ̀ jẹ́ ìṣàlàyé fún ẹ dáadáa o ṣé ó ní ìdílé bàbá ọmọ mi ìlú gbúdọ̀ lóyún ká tó ṣègbéyàwó tábà ṣègbéyàwó ikọ̀ burúkú máa ṣẹlẹ̀ lọ́jọ́ wedding yẹn kí ló dé mi fẹ́ kí ikọ̀ burúkú ṣẹlẹ̀ sẹ́mọ́ mi. bẹ́ẹ̀ni torí pé ní ọmọ mi ò ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ a lè gbé ètò sídìí ọmọ ẹni káwọn gbé lẹ́tọ̀ sídìí ọmọ ẹni mi lórí ilé ọkọ mi. báwo kò lọ́mọ mi fẹ́ tó dẹ̀ fẹ́ jẹ́yàwó nílé mi ọ̀nà àbáyọ kan ṣo tó wà ń bẹ̀ ní pé kó fi òun ṣe àṣọ oh. ọ̀gbìn ìṣe. style mirror báyìí ṣé lè tó wọ gán yẹn. lédi yẹn ló wà láàrin wọ gán. yà tó wà mídùn yẹn. yà yà yà no fuck up o. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́. any forgiveness dey sin ṣó yé. ọ̀rẹ́ ọ̀rẹ́. movement. let's go. but gbogbo ní kaba jù ṣe lè jamala tuke. olówó lọ́wọ́ ní. after balẹ̀ jamala tuke a lè jẹ́ ogúfe. bí tẹ̀ máa jẹ́ eh, five thousand. Eh! Why is that? kí la máa ṣe báyìí. mi ò tiẹ̀ mọ̀ kí ló rò pa lè ṣe. bọ̀tírò ṣé kò sí pé ó ní kankan pẹ̀lú àwọn ọ̀gá ẹ̀ ṣé ò ní bójú wọn lè ni. báwo ló ṣe máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ìwọ náà mọ kẹ́mi kẹ́mi oṣù níwà lẹ́yìn bọ̀ ó rí kójú àwọn ọ̀gá yìí yẹn lò kí ló fẹ́ ní pẹ̀lú yẹn. kí n kà ṣe báyìí. wọ́n ti wọ́n jẹ́ pé mo yọ. ọjà ọjà ọjà ọjà ah, eh, ìwọ náà ò lè lè báyìí. Ah, ah. eh? mo yọ switch off nọ́mbà mu yàn náà wò kí ló rò pé ká ṣe ń sìn. bóyá ká padà sí kọ́lọ́ report fún authority that will be the next thing to do now àbí kí ló fi. ó máa bẹ́ẹ̀ tà ní bọ́tà fún ọ̀rọ̀ Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. máa gbọ́dọ̀ dáná fún ẹ. ṣé ìlè máa di ni. orí tí wọ́n gbá ẹ létí tó bá ní bọ́ bẹ̀rẹ̀ wáyà lọ́wọ́. ẹ máa rọ ẹ máa rọ ẹ orí báyìí. wàá ṣe a. Don't sleep. Don't sleep. Não. Ah, que não chega comigo. Que não chega não. Chegou que não chega. Que não chega. tó ń ṣẹlẹ̀ níbo. ṣé kò kí n ṣe pé o ti fọ́. jẹ́ ẹ kí ni ìtumọ̀ gan tí wọ́n fọwọ́ pẹ̀ gan kí ló tún ní mímì ẹ̀ ah èmi kọ́ ni boyfriend ẹni. mi gbọ́dọ̀ ṣé o máa fẹ́ ti dá tí mo. afẹ́ ti dájú báwo lọ́wọ́ wọn wọn fi ẹlẹ́ ìdàlẹ̀ yá láti jọ afẹ́ ti dájú láti jọ afẹ́ ti báwo ṣe afẹ́ ti bàbá ẹ̀ mo fọwọ́ fọwọ́ máa afẹ́ ti bàbá ẹ̀ báwo ṣe àìtú. mo dájú náà tí oníṣòwò pé mi ò gbọ́dọ̀ ṣe and tell me ṣé o ti ṣe ṣáà o tèmi ò tí ì ṣe mo dẹ̀ máa ṣe. ká ṣe ń sin jẹ́ kó dídí owó di. mo máa ṣe ń sin sin ọmọ bọ́sùn ìgbẹ́ ìsìn ìjà rẹ̀ jọ tuntun lọ jọ kọ mi olúmọlẹ mi torí Ọlọ́run ó ṣàkó mi nífẹ̀ẹ́ i love you so much a máa ṣe náà ni a máa ṣe please jọ torí Ọlọ́run jọ kúlẹ̀ yóò lè wọ̀ fún kí gbogbo yẹn lẹ́mu fẹ́ ṣe kọ́ máa bọ̀ jáde ẹ̀ mi ṣe wà á ṣe lé mi wà á bọ̀ ṣe lé mi mọ́ máa fẹ́rù bọ̀ lórí bẹ́ẹ̀ jáde. kí ni ilé ìkòyè sọ pé kó pẹ̀lú ẹ̀rọ ọwọ́ lẹ́nu ó ti fẹ̀lẹ̀ ń kọ́ àpẹ́fẹ́rẹ́ mọ̀ ní. onílẹ̀kùnrin rẹ̀ tó fi kó pẹ̀lú ẹ̀rọ ọwọ́ lẹ́nu ó ti sọ̀rọ̀ ń kọ́ àpẹ́fẹ́rẹ́ mọ̀ ní. olókèlú sórí àwọn ọmọ wa ẹgbẹ́ màdí ọ̀sálàdá èyí lẹ́yọ kò mọ̀ sẹ́gbẹ́ tọ́wọ́ máa ń ṣe wà ní ilẹ̀ gbẹ́kú pẹ̀lú ẹ̀ gbogbo ṣé oyin ni mọ́tò látàrọ̀. ọ̀gá mọ́ ìwà ń bẹ̀. ṣé mi sọ táàtì máa jáde fún ẹni tí dábàá bàdé ṣé mi lè mi. ẹ olórí burúkú dẹ́fẹ̀ tọ́jú kọ́ ṣe eléyìí òun ni mọ̀ rí mo dìbò pé kò gbọ́dọ̀ dọ̀tí tó máa fi ẹgbẹ́ mọ́tò jẹ́rẹ́ ọ̀rọ̀ mi gbénú. kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ. kẹ́mi dákẹ́ ṣòro èmi akọ́rẹ́ islander kọ́kọ́rọ́ tó ń bẹ ajá jẹ akéèké tó ń ta obìnrin lábẹ́ tó ń ta lẹ́yìn wí ẹ̀ ókè mo lọ́n sọ fẹ́ pé kò gbà fún mi nu kápọ̀sì lọ́n fi mí dẹ̀yìn gẹ̀ ah, ah, ẹ̀yìn tèmi ọmọ yóò mọ̀ ni mo sọ fún lọ́jọ́ kìíní. àbí kò mọ̀ náà ní ìgbà ẹ̀ me èmi islander. fọ́ọ̀mù yẹ. ókè ìdájọ́ mi rè ẹ tú lè ṣe ẹ tò ẹ pàkéjì. iṣẹ́ fún mi. ọ̀sẹ̀ àbálẹ̀ ṣẹ́ṣẹ́ àgbẹ̀bọ̀ rẹ̀. ènìyàn kò bùn sẹ́jọ́ sọ́dọ̀ wa wíṣẹ́ là lè yí lẹ́dá kọ́kọ́ lè mú nínú. ẹ̀lọ́ kọ́kọ́ lè é tún bọ́lọ̀ wà tán. káwọn ní kẹ́ kí ló wí. àwọn akọ̀gbà kọ́ọ̀sì mẹ́rin ẹ̀ tó gbó lọ báńkì ẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ bà. so àwọn akọ̀gbà tó akọ̀sì mọ́lẹ̀ tí wọ́n ti gbowó. kó na eh, eh, ọ̀nà méjì ni o one hundred fifty million tó wà ní ìlú báyìí tó wà ń bẹ̀ ah! ẹ tún bẹ́ẹ̀ náà mọ́. gbé yín kúrò lọ ọsibítù tá a gbé yín wálé ibì kan náà làṣà àtúntò máa tó láà máa fẹsẹ̀ sí ibi àtúnfẹsẹ̀ sí tọ́gbélé wa lọ́wọ́ ni ẹ takú ẹ bẹ́ẹ̀ ṣe ni a máa gbé yín bọ̀ láti ọsibítù náà ni ká gbé yín kú àti gbé yín wálé sí ṣé ẹ̀kọ́ máa wà nílé bẹ́ẹ̀. bámi wàhálà lélẹ́yìí o wàhálà ńlá lélẹ́yìí o sì tá mi. Ha! jẹ́jẹ́ mi ni mo dẹ̀ máa ń lọ o jẹ́jẹ́ mi ni mo máa ń lọ gbogbo nǹkan tí dáàdi mi ká má ṣe mi ò kí ń ṣe o mi ò kí ń ṣe o ewu ewu ṣe ètò ìwọ̀n kan tó ń jà mí láyà báyìí ẹ ṣáà mọ̀ yìí pé ìgbà tá a lọ bèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ mọ́ mi pé kí nìdí tí dáàdi fi máa ń sọ yìí pé ká má sùn mọ́kùnrin ó ní ni pé tá a bá fi lè sùn mọ́ ọkùnrin láì ṣe wípé ó jẹ́ ọjọ́ ìgbéyàwó wa wípé kó tó di ọdún wípé kó tó di ọjọ́ méje onítọ̀hún máa jọ́ lọ nígbè sísá mi ọjọ́ kẹrin rèé ọjọ́ kẹrin rèé tí kò ládé mi ṣé mi ò ní kú báyìí. ewu mo tún wá ṣàkíyèsí kankan ọjọ́ tí kọ́ládé ọjọ́ tó ṣe kiri èèfò mi ọjọ́ yẹn gògò ni sickness dáàdi bẹ̀rẹ̀ ṣé kò ń ṣe pé nǹkan tó ṣe fún mi ń jọ yẹn òun ló máa fa sickness dáàdi báyìí. ó ní ó ní òótọ́ ni because ọjọ́ yẹn gangan ni àwọn tí wọ́n lọ bá dáàdi save owó ni àwọn olè rọ̀gùn wọn tán gba wọn ra fifty million naira lọ́wọ́ wọn tó dẹ̀ tún pa mánéjà ó òótọ́ ni o òótọ́ ni nǹkan tó ń dẹ́fẹ̀ẹ́ kó jẹ́ ká ṣe ń sìn ni pé kí ká pa kí ti wọlé ká lọ bá wọn ká lọ bá wọn ká lọ ṣàlàyé fún wọn kí ká lọ bá wọn o ẹ̀hẹ̀ ẹ mọ nǹkan ẹ mọ nǹkan tá máa ṣe ṣe irú ìwà yìí mo tiẹ̀ ti gentle pátápátá bàbá ti dọ̀wọ̀n yín lè máa front o èyí lè máa ṣíwájú sí i o títí gbogbo bọ́ọ̀rù náà ṣe jẹ́ èyí lè máa tọ́ lọ́hùn-ún ṣe máa ní ṣó wájú. tra ó yẹ kó mi ti ní comfort o nípa débè àwọn sọ́nà ni tó bá ti ń ní mama park understand bá ti ń palọ̀ ní mama understand máa sọ̀rọ̀ owó ti débi lè ṣe mo pẹ́ dín sí wọn rí tiwa o náà lè nà wá kàlá sọ lómi náà dé máa bá wa dá sí. bí tá a bá ti èso sí tàbí àwọn lè ní solution. solution máa wà torí òun ló ṣẹ́ni pẹ́ lọ́kọ́ fojú sunkún ọmọ o jẹ́ lọ sọ máa ṣíwájú máa ṣe àìjú máa ṣíwájú. ṣé kí n gbé wá kẹ mú? Ah, ó dà ẹ wò náà. ká dìbò tẹ̀ díẹ̀ kẹ́ mú bàtẹ́yìn tẹ́yìn tẹ́yìn tó ń ṣe báyìí tẹ́yìn ọgbẹ́ yìí náà ni gbogbo à ń wojú ẹ mú díẹ̀ wọ́n ní tó máa ń yá lélẹ́ yìí ó ti ṣe díẹ̀ ó máa ń máa yá jáde ẹ̀ mú. máa bá bàbá yín kàn mú un bàbá yín kàn kò mú un. ẹ wò bàbá yín o ohun tó ní kó mu kò mú o bóyá kẹ ìlú abẹ́bá bá sọ. ẹ ẹ ẹ ẹ mú mi ó ní ọ̀rọ̀ kò tí mo fẹ́ sọ ni ọ̀rọ̀ wà. kò bú. mo dẹ̀ ń wò ó pé bí a ti mo bá sọ̀rọ̀ yẹn tó bọ́ síbò kí ó ní ṣe pẹ̀lú nǹkan tó ń ṣe dájú àbí ká rí solution sí i. ẹ sọ sọ. ẹ mọ̀ pé láti ọjọ́ ẹ̀ dájú máa ń pariwo wa lórí pé a gbọ́dọ̀ jẹ́ kọ́kùnrin kọ́kọ́ súnmọ́ wa olúwo bá jẹ̀bi mímu pé sọ́tò òun náà la ṣe máa ṣe èmi yìí mi tiẹ̀ kí lọ́rọ̀ kùn sójú anytime tọkùn kankan bá ti wá bá mi máa ń sọ fún wọn pé dáàdì mi sọ pé a gbọ́dọ̀ súnmọ́ fún yàn ṣùgbọ́n ó wá ní bọ̀bọ̀ kan tó wà ní skul wa bọ̀bọ̀ yẹn ni ìmọ̀ nǹkan tí mo ṣe fún mi ti ẹmọ nǹkan tó rí lára mi gan ó ṣàrùn ojúmọ́ mi ó ṣàrùn ẹni kiri mo dẹ̀ máa ń sọ fún pé fímílẹ̀ fímílẹ̀ láti mi sọ pé mi ò gbọ́dọ̀ fọ́kùn mi ò gbọ́dọ̀ fọ́kùn ó ṣàrùn ilé ọyọ ọlọ́ kìnnìkan kìnnìkan àfikún òfẹ́ mi àfikún òfẹ́ mi so bí bọ̀bọ̀ yẹn bí ẹ sọ kí bọ̀bọ̀ yẹn ṣe lọ plan pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ ní jẹ́jẹ́ mi ni mo lọ ní skul jọ yẹn kò dẹ̀ ṣe pé bóyá mo aṣọ tó ṣí láyà bí mo tiẹ̀ mú àbíkú kan gbogbo aṣọ tí mo rẹ̀ bá ṣe ló kọ́bà orí mi látòrí mi dé sàlẹ̀ ẹ̀fẹ̀ kò ṣe pé bóyá ara mi ṣí sílẹ̀ mo bẹ̀rẹ̀ ṣe bóyá kidnap mi nìyẹn bó bó ṣe bí bó ṣe rẹ́pù mi nìyẹn. mo bẹ́ mo láre yé yé ọmọ yìí ti parí. Babakẹ́mi Babakẹ́mi Babakẹ́mi. Ìjọ mi ìjọ mi ọ̀fun ṣe fún mi kò kí ṣe wọ́n. Jáde ọmọ ìtura tàbí ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀kọ́. títí di ọjọ́ tí wọ́n ṣègbéyàwó. ọmọ ọba yóò yan aya wọ́n ní kí n dídá ní gbogbo omi dàrú yìí tó bá mọ̀ pé ń dára rẹ̀ lójú tó ń sì rẹwà kọ́ wá sí gbàgede ààfin torí gbọ́ mẹ́rìnlá òní ni adé fi oyè ọmọ ọba yóò yan aya tuntun ẹ wá gbọ́ ìwọ tó bá rẹwà mọ́ wàá o adùkẹ́ ó wà sáàfin o. rí kíni. ọ rẹwà sọ̀rọ̀ sí sọ̀rọ̀ sí. ẹ dákun bóòlù tiẹ̀ ṣe wá jẹ́ ìwọ alágo lásán lásán yìí ṣé ìwà ìwàjù ọ lọ ni ìwọ kí ní burúkú tó gbọ́dọ̀ fi palẹ̀ lórí nǹkan yìí. omi ìyá bí ìwúre omi ìyá aláàbò ọba. ọ ní ṣubú dànù àṣẹ inú mi dùn bó ọsẹ jíṣẹ́ táwọn àdúrà ọ ṣùgbọ́n báyìí kò tán bẹ́ẹ̀ o ọ tún wá tẹ̀síwájú lábúlé sábúlé ní ìletò sí ìletò ọ wàá jẹ́ kí gbogbo wọn mọ̀ pé lọ́mọdé lágbà lónílé lálejò kájọgbọ́n kúrò fún bẹ́ẹ̀ wọ́n bá wa yóò yànyà fọmọ rẹ̀ gbogbo ọmọ lẹ́wà gbogbo àwọn òrékè lẹ́wà tí ń bẹ lábúlé sábúlé káwúra lẹ̀ láti wá sáàfin yóò ju ọ̀sẹ̀ tẹ̀síwájú báyìí. lẹ́gbọ́n o ẹ fẹ̀sìn yín máa létí lẹ́yìn tẹ̀ bá rẹwà o. oníyàrá bí wọ́n wí rẹ̀. ewúrẹ́ kó sì lọ. ẹ̀yin ọ̀dọ́ òlu. ó bàbá. sẹ́yìn náà ti wá di báyìí pé oríire ti wá wọlé dé báyìí ẹ kíra yín kó oríire. wọ́n máa ń fògùn yín gbárí ni ṣùgbọ́n àsìkò tó báyìí tó ní kálukú yín nínú èèyàn arẹwà tí ń bẹ lágbolé ń bí tẹ́ ẹ lọ sáàfin kó ní kálukú lọ hàn ẹ́ wọ́n làárẹ̀ mọ yóò ti yàn yàwó. bàbá olóyè ṣe tẹ̀rí ó dá mi lójú gbangba kedere pé àwọn àbúrò mi tí mo gbójúlé wọn ò lè já mi kulẹ̀ ńjọ́ náà àbí àdúgbẹ́ ṣé kò wọ kí àwọn náà bẹ̀rẹ̀ sí í jẹ ọba nídìílé wa. mo sorí ire àbúrò mi sì sorí ire nítorí wípé nínú ẹ̀mí àbí àbúrò mi ìkan náà mú náà méjèèjì ajẹ́pàá wa dá dorí lágbolé wa nù. àbí ṣe àlejò ọkùnrin àti obìnrin. kéèrè lónílé lálejò eléyìí ni ìletò kẹsàn-án tí wọ́n dé tí wọ́n jì sí ọba kábíyèsí ọba wa adébìtẹ́ wọ́n ní sọ wípé ọmọ àwọn adé fi ó yè yóò ya aya ní ọjọ́ mẹ́rìnlá òní. ṣé ní bàbá bàbá ṣe wú o. ilé ìtọ́jú wọn ẹ lójú nínú omi bíi ọ̀lú yìí hmm. kọ́ wá sí ìlú kọ́ wá di aya ọmọ ọba mo wí rẹ̀ mo wí rẹ̀ orí ìdá orí ìdá orí ìdá ọlọ́run mọ̀ ṣeun ẹlẹ́dàá mi mọ̀ ṣeun ẹlẹ́dàá ìyá mi mọ̀ ṣeun tó padà lẹ́yìn mi àfi ń padà dayọ̀ ọba nùlù yìí ẹ́ ń padà dayọ̀ ọmọ ọba ẹlẹ́dàá mi mọ̀ ṣeun o. máa wo ìyá pàtì tó ti ṣàtọ̀ tó tó jayọ̀ ọba. sórí yóò burú ṣé ẹ sí èrè ṣé wọn mọ dìyín ah, kọlẹ̀ dùn mí fún yìí ìgbà ìpín ìdílé bàbá yín àti tìyá yín tá a bá wò dáadáa èdè rẹ ń tó ẹwà tó mi nù wọn ń tó jẹ́ mọ́ jogún mi nù ẹ pàdé mi ní gbàgede ó dọjọ́ náà nù. ó ti lọ wò ó ẹnì kò ní dáa fún ọ èmi nílé màá tó sọ̀rọ̀ sí. àbí èsì ooo adébìkẹ́ ọmọ adébò òye mi. ìwọ lọmọ ọlá rẹ jẹ màkó tì mí tì mí ọmọ ají sun ọmọ ají lọ́la ọ̀sọ́ ọmọ ají fọjọ́ gbogbo láàrí ègbé. ìrẹ́nirẹ́ ni kí ló bá débi ọdún ọtí mi náà gbọ́dọ̀ yà ìwọ lọ́mọ ogún kan ewé kan ẹgbàá kan ewé méjì ẹgbàá jì ewé mẹ́ta ẹgbàá ta. ọ̀rọ̀ bàbí lọ bá pa ọlọ́ọ̀ni òpè rí ọba ọba tó. ẹ̀yin aráàlú mo yọ ọmọ àfàpọ́njà. kó oríire ò ní rí yóò dáa fún gbogbo wa lásìkò ọba tiwa èkó máa ké bí eku ẹyẹ ó máa ké bí ẹyẹ ọmọ èèyàn máa fọ bí ọmọ ènìyàn akóríire òní o inú mi dùn orí mi wú ara mi sì yá yágíyágí nítorí pé lónìí gangan ládé fi òye ọmọ kábíyèsí wa yóò mú ìyàwó ṣé ni oyún ọdún ẹ ká tó máa tètè lọ báyìí kábíyèsí wa wọ́n fẹ́ bá gbogbo ìlú sọ̀rọ̀ pátápátá kó bá lè rí ṣe rí daa yóò dáa fún yín o ayé yín ò ní bàjẹ́. báyìí báyìí la á mọ̀ rí ní ìlú wa yìí àní rí báyìí báyìí òṣàlù yóò tì wá lẹ́yìn ẹ̀yin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ọmọ mi èní náà ni ó mú arẹwà tí èè ṣàyà èmi ọba adégbìtẹ́ ó sì ní bá a ṣe mọ́ ń ṣe nísìnyí àá wàá ṣe bá a ṣe mọ́ ń ṣeun kó lè rí bí ó ṣe yẹ kó rí awo oh. ó mà dọ́wọ́ rẹ̀ ọ sì ní ṣiṣe. gbogbo ẹ̀yin omidan ẹ kọ́kọ́ kíra yín kú oríire ẹ̀yin ẹni orí mi ò ní gbàbọ̀dè ìbànújẹ́ ò ní kàn mí kò ní kẹni tí ń wò wò ẹ wò ẹnu kọ́lẹ́ ẹ̀bì sàmì àdúrà ọ̀hún ẹ gbọ́ omi tó bá dára rẹ̀ lójú wípé wọn ò tí ì bubẹ̀ òun lá kó wá dúró sórí ìlà báyìí ẹ dìde ẹ dìde. ọ̀pọ̀ èyí tẹ́ yege ẹ̀yìn kọ́mọ́ kọ́mọ́ kọ́mọ́. ẹ̀yin ò tí ì mọ̀ mí èmi ni ọláyíwọlá funfun. ọlá funfun lo oògùn oògùn tí òfun fún ọjà tí mo ṣe dín gulu tukọ oògùn sí ẹkùn ọkọ fáfún kẹmọ ní ìwòsàn oògùn òkà mọ́túbù sí ẹkùn mẹ́fà lọ́wọ́ mi. ẹ̀yin gbàǹjọ́ rèé ta ni ọ̀rá oògùn òun rèé ẹ bá dára yín lójú tẹ ẹ tó bì í tẹ ẹ dára yín lójú tẹ ẹ tó mi dán ọyẹ wa dà kọjá. Ah. mo gbọ́ yọ kan mo gbàgbé ẹ dákun yóò ti jóná ń padà bọ̀. ẹ̀yin olóye ìlábà ìyá mi àìdá nǹkan kọjá ń bá ní ìdá kọjá ṣùgbọ́n léwu pọ̀ ẹ dákun. wọ́n ti kú bẹ̀rẹ̀ lánàá wọ́n ẹjọ́ máa lọ. adùnní túmọ̀ túmọ̀. bàbá àmà ẹ̀ à ń lé. ilé bọ̀ àbúrò mi ò gbójú lé wọ tẹ́lẹ̀. bàbá mi máa mi pè é. adùnkẹ́ bí wọ́n ni dàkọjá mo jẹ́rìí rẹ̀ ó dàkọjá ni. ẹ̀gbọ́n mi ni àfiyèsí o mo kí gbogbo ìlú o ẹ dákun ìyá mi ní ìrè lọ kó kí n lọ kó ẹyìn yìí ń padà wá ṣe. ẹyin bò mm. ó dàbí ní kọjá ni o wà lójú mi. ẹ má ṣe bẹ́ẹ̀ jẹ́ ń lọ jíṣẹ́ jíṣẹ́ fún ìyá mi yẹ. Ah, ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. o ò lè dojú tì yẹn. èmi tí mo ti lérò pé ń da ń da nọmba. ẹ̀gbọ́n mi mi ì lè dojú tì yẹn ní sùúrù. ó dà kọjá. Ah, ẹ̀gbọ́n mi ó dà ó dà ń dà kọjá ń dà kọjá ní sùúrù tí mo jẹ́ pé ó dáná ọba lé mi. ẹ̀gbọ́n mi ó dà ẹ̀ẹ́dẹ́gbọ́ ẹ̀ẹ́dẹ́gbọ́ òótọ́ ó dà mo ti mọ ọkùnrin látọ̀ tó kọjá. nígbà tó dé gbọ́mi nígbà tó dé gbọ́mi. wọ́n ti bu bẹ́ẹ̀ rẹ̀ lánàá. wọ́n ti bu bẹ́ẹ̀. Àgbà púpọ̀ wa ni tó náà pàápàá ẹ̀fọ́ àti yàn. Bọ́yìn bọ́yìn ọ̀nà ọmọ abẹ́kú ti yọ ọmọ. Ṣé kò tí mọ̀lẹ́bí wa láàfin sódà ṣó bójú mu? Tí mo ti rò pé ẹ̀yin náà gbogbo orókè ní ààfin táwa ni ó bẹ̀rẹ̀ sí di tábẹ̀ sí dìde ní ọlọ́ba. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi sá sá àwọn ọmọ lọ sí irú nǹkan báwọn ni àmọ́ sá sá sá àwọn làwọn làwọn lọ sọ pé bóyá kákáká lọ ká lọ jábàálẹ̀ akúrò ti pé àwọn ọmọ bá lọ ń wáyàwó ni àmọ́ mọ̀. wà níbo ẹ̀yin ẹ̀ wáyé ẹ̀rẹ̀ wíwìkúwì láàfin ẹ̀yà yín ràn yín lóko ìyá yín ràn yín lódò ẹ̀yin ọmọ òsì àjìtì ọmọ ọmọ ìgéjà ajá. ẹ̀gbọ́n mi ẹ bínú ẹ bínú bẹ́ẹ̀ wá sí bàbá olúkà ọ̀hún ẹ̀yẹ́ lọ́nù. ẹ̀yin ọmọ wèrè ìgéjà àwọn mo ti gbójúlé wọn bí bí pé kò sí kò sí ọmọ tí wọn ti tí wọn ti yẹ̀ wò. mo bá yín dúpọ̀ lọ́wọ́ ṣé ìsọfún ọlọ́jọ́ adúpẹ́ ṣé ìsọfún ọlọ́jọ́ ọlọ́jọ́ sílẹ̀ kí ni kò rí bí. tọkàn rẹ sì ti wá balẹ̀ ṣe bí mo sọ fún níjọ́ kìíní àná mo náà fọkàn rẹ balẹ̀ mo náà mo tẹ̀mí wò yìí kò lè dojú tì wá pàápàá jùlọ bí èmi gan kò dojú tì mí sórí pé nù mí dùn so wá rí kí wá ṣèwọ ló gbóríyìn yìí o bí kò sọmọ tí mò ń wò yìí nítorí pé ká ní àwọn ọmọ kéékèèké tí ń bẹ lábàá wa wọ́n ti fẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ lábẹ́ kòkó kí làá wàá sọ ṣùgbọ́n náà àwọn ọmọ kéékèèké tí ń bẹ lábàá wa gbogbo wọn ti hùn kò sí kankan àbọ̀ ni wọ́n ti ń ṣe yọbọyọbọ láàfin ṣé wàá rí nìsín ọmọ yìí lọmọ gidi ọmọ lálùbáríkà jọ́sí mi sì ti rọmọ yìí lèmi ti mọ̀ èmi ò ń pọmọ kẹsẹ̀ rẹ̀ wọlé ṣé wàá rí ọmọ yìí ọmọ lálùbáríkà ni mo sì mọ̀ wípé àlùbáríkà náà yóò bá wa kalẹ̀ ó dá mi lójú lọ́lá ìdùà. dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ elédùà o pélé wa náà ni oyè náà padà tọ́ sí báyìí mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ọmọ mi náà àjíhun tó jẹ́ kójú tì mí tó jẹ́ rẹ́rìn ayọ̀ lọ́jọ́ ìní báyìí mo dúpẹ́ ẹ mọ̀ ṣeun. ìyá mi ẹ sì mọ̀ pé èmi náà ń sọ ọmọ bẹ́ẹ̀ kátó lọ́jọ́ mẹ́ta sísìn báyìí wọ́n di aya rẹ̀ mu mo dúpẹ́ lọ́wọ́ orí mi mo dúpẹ́ lọ́wọ́ òòṣà òkè tó yàn mí gẹ́gẹ́ bí arẹwà tí wọ́n mú tí mo wá gbé ògo wá sínú ìdílé wa mo dúpẹ́ lọ́wọ́ orí mi o tó yàn mí láàárín gbogbo arẹwà tí ń bẹ nínú àbà yìí tó wá sọ mí di ọlọ́ tó wá wò mí ṣùṣù tó wá fi adé dé mi lórí ah orí mi ò máa ṣe wọn. tó wá rí nǹkan tèmi ò wá sọ fún ọ ṣé o wá rí pọ bá bímọ tán ọmọ náà tó wá ń kọ́ra rẹ̀ ni torí pé ọmọ inú ọgbà ni ó òwòrán gbọ́dọ̀ ṣuṣu yọ bí mo ṣe ń wù ọ tó bá ti wá dé ilé ọkọ ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o amóhùnsìn jẹ́jẹ́ ni o tó bá rí kábíyèsí bá sọ̀rọ̀ ọmọ ní à mo ti gbọ́ o òó à kí n gbọ́ kábíyèsí lẹ́nu o à sì kí n gbọ́ lórí náà lẹ́nu o sórí ọkọ mi má dojú tì wá o mo sì mọ̀ pé lágbára náà lọ́lọ́ elédùà lọ́lọ́ àwọn tó nílẹ̀ yìí wọ́n ti ọ̀ lẹ́yìn wọ́n ti ọ̀ lẹ́yìn ó bá ọkùnrin àbíró obìnrin àbíró gbogbo ẹ̀ ló bí o olójú àkókò di àrílẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rá ah, mọ́ ọ lọ́ba yìí. ẹ ṣe dúpẹ́ ẹ ṣe òyà wa ẹ ṣe àdúgbò o ẹ bá ní ká lọ o ó dàbọ̀. kábíyèsí o mo fẹ́ ṣe bó ṣe yẹ kí n ṣe o kó lè rí ó yá náwó ọ̀rẹ́ ẹ̀ àbí inú rẹ ò dùn mẹ́wàá tán mi inú mi dùn. àyèjì ah, alóde gan inú mi dùn. Hmm, hmm, gbogbo rẹ̀ ní ṣe rẹ́ yìí ń bọ̀ lára mú wọ́n dà nígbà tán bímọ bóyá kó lè yẹwà. ẹ̀yin ìyálóde èjì náà ṣe é lókè ìfẹ́ ah, àápàdógún rẹ̀ báyìí ni bá a ti ṣe nù. àwọ̀ ẹ̀yin bó ti rẹ́gí. o ti yí ọ pọ̀ jù bá a ti ṣe nù. ó yẹ gbóyè rẹ wá sí i. ẹ̀wà tó mi ibẹ̀ ń sàn sówó àṣẹ ọ̀sánmọ́ àṣẹ òbí tó òbí wa àṣẹ nígbà tẹ yìí níwà bẹ́ẹ̀ fi gbọ́ ọmọ tó ṣe kábíyèsí o mo ti ṣe bó ti yẹ ká ṣe o orí mi o. ee mo mọ̀ dúpẹ́ ọtún ẹ ṣe ohun mi gan ìyálóde ẹ ṣe púpọ̀ ó sì mo dúpẹ́ mo dúpẹ́ àná mi pẹ́ lórí ẹ̀mí sí wa ẹ̀sìn pọ̀ ẹ̀sìn ìyá wa. awo olùyẹ tẹlẹ yìí pé àṣẹ àṣẹ tolótoló ó yá ẹ. o mà dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. mo dúpẹ́ pé ọlọ́run mú ẹ dénú ilé mi. bẹ́ẹ̀ nítorí àwọn olómi ò mọ̀ ọ́ ti dada. àsìkò tó wá wọnú ààfin ìwà bàbá wa náà ó mọ̀ sí dada. àárín èmi àti ọkọ mi kábíyèsí àárín ìwọ ò ní dà o. àṣẹ tó wà àárín ìwà kò ní dà o. kò ní dà o lágbára náà. àárín ìwà àtọmọ mi kò ní dà o láéláé. ṣé ó wà bọ́kùnrin ó wà bí obìnrin. torí ẹ̀yin èmi olórí ní ìfi rẹ̀. ti o ẹsẹ wù mí ẹsẹ púpọ̀ ẹkọ rẹ náà olówó rẹ mi ẹ bá ń fàṣẹ sí ló dá ẹ bá ń fàṣẹ sí ló dá. ẹyin ẹyin aráàlú ewé ńlá oh. oh. ṣe é rí pé ó yẹ wá báyìí bẹ́ẹ̀ ni kábíyèsí <laughs> yóò dá fún ọ ọ ní ṣìṣe tọwọnú ààfin mi wá dìyàwó mi ọ̀fẹ́ ìgbọ́mọkùn ikú ò ní pa ọ́ àrùn ní ọ́fíìsì nǹkan kan àrẹ̀mọ́ bàbá mi. ìwọ náà mọ̀ dẹ́ntì ńláyà lọ́ọ̀dẹ̀ ní sọ̀rí bọ́ yẹ ọ́ <laughs> ayé rẹ ò ní bàjẹ́ bó ṣe yẹ mí báyìí bẹ́ẹ̀ náà ni ó ṣe yàwọn bàbá bàbá mi yóò yí ẹ̀wọ̀ náà ọ̀ ní ṣubú dànù ṣé ẹ wá rí i pé ọwọ́ adá kéèyàn ọ̀bímọ kọ́kọ́ ìwọ mọ̀ gbẹ̀kọ́nù èrè rẹ̀ ló lónìí omidan pọ̀ ń lu wa tọ́pọ̀ gbogbo wọn wọn kú gojá ìwọ lọ gbé ògo ìdílé rẹ ga ògo náà sì ní wọ mi àṣẹ ní wọlẹ̀ ayé yóò dáa fún ní wọ bẹ́ẹ̀ni ṣe ń sẹ́yìn lẹ́yìn àwọn bàbá mi ìwọ náà sẹ́yìn lẹ́yìn mi ó ti ṣe é ṣe o àṣẹ ti ti kù ẹ lẹ́yìn kù ẹ kábíyèsí ẹ̀yin ìlú mòye mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin torí ọpẹ́ báyìí ni mo ọpẹ́ ní sáyé. bẹ́ẹ̀ni. ìyìn sì ní mú ní gbẹ̀yìn. bẹ́ẹ̀ni. ẹ òun ló dípá fún aláìmoore kan tí kì í fojú ojúmọ́ dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín. adójú ẹni gbára ọ̀yọ́ tọ̀tọ̀ lẹ́yọ̀ ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ nítojú ilẹ̀ mọ́lẹ̀. àṣẹ inú mi bẹ́ẹ̀ bá gẹ sínú mi kódà kò ní kọ́ sí. ojú rẹ pépè mi.

Bàdà gan o. Ah! Báwo ni ò ti dùn tó? Gbogbo adé tó gbélé orí ọmọ rẹ̀ wọn. Ó jẹ́ pé kan nínú àwọn àbúrò mi mi ò bá di aya ọba lónìí aya ọmọ ọba tìdílé tiwa náà wà bẹ́ẹ̀ sì ni di ọba hmm, ó mà ṣe o àwọn àdùnní àdùnkẹ́ àwọn adójú tìdílé wa ah! ó mà ṣe o hmm, nípa ìṣekúṣe tí mo ti lérò pé àwọn àbúrò mi dájú wọ́n bá wọn ní wọ́n á bẹ̀rẹ̀ sí wí kúbukúbu wọ́n dúdú ti ìdílé wa. kò burú ara wọn ló tì ṣùgbọ́n àbúrò mi ni wọ́n èmi ò wá ń dá máa jẹ̀bù ní alẹ́ yìí wípé ọmọ tí mo bá bí tó bá fi lè jẹ́ obìnrin wọ́n tọ́jú wọn wọ́n mójútó wọn débi pé wọ́n tí ì mọ ọkùnrin títí títí di ọjọ́ ìgbéyàwó wọn kó tó jábàálẹ̀ kódà èmi gan fúnra mi obìnrin tí mo bá fẹ́ fẹ́ fi ṣáya tí mi ò bá ti ba nílé kò é fẹ́ mi ò ní fẹ́ rárá. ṣé wàá ṣe bẹ́ẹ̀. bàbá kẹ́mi. o ah, tù ṣùgbọ́n ń tẹ́ sọ fún mi kọ́ yẹn ń tẹ́ sọ fún mi ní wípé táwọn ọmọ yìí tí wọ́n bá ti mọ ọkùnrin ọ̀tá àwọn ọmọ mi máa kú kó tó tó jẹ́ méje ìyẹn nígbà tó wọ́n fún mi ni mm, bàbá kẹ́mi. ìyá kẹ́mi ń fi gbé ìbẹ̀rù sí wọn lọ́kàn. ògo wọn ni mo ń fẹ́ ògo ìdílé ni mo ń fẹ́. ẹ wo ẹ̀rọ yìí ìgbà tí màá fẹ́ ìyá yín mo bá lé ni gbogbo àwọn ẹbí ẹ̀ ló ń yọ tinú tiwa náà ń dùn pé ah, àrùn ọmọ gidi fẹ́. èkó ìtẹ́tún ìtẹ́tún gbọ́tàn yìí sí ó fẹ́ ká ẹrú ògo ni àtàlọ́ọ̀tì ẹ̀kọ́ tí ló fẹ́ kọ́ ẹ̀ kí làbẹ́sì sí. Ògo ni mo fẹ́ kódà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ tí mo jẹ́ kí ìyá yín mọ̀ every blessed week ni máa ṣe àjọyọ̀ lóru lóru. ní ilé ọba lọ́kìnrin o. ṣàánú mi o ẹ̀ tó ń bá mi sùn tipátipá má jẹ́ ò bá wọn sùn ilé ológun náà tó lè ṣàánú mi o mo bẹ̀ ọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o torí àwọn ọmọ yìí ni o kò lọ sọ́ra àti kẹ́mi àwọn ọlọ́mọbìnrin tó kọ ní o má jẹ́ kan já ṣìṣe o lórí burúkú ọkùnrin kan má jẹ́ ó pàdé wọn lọ́nà o tí mo fẹ́ lórí wọn ló kó wá fi ṣe ẹ̀ṣà pé mo yíra fún yín o ẹ̀ṣà nù o ẹ ṣàánú mi o ẹ jẹ́ káwọn ọmọ mi dójú tì mí o àwọn àbúrò mi ti dójú ní dọ́ọ̀kì mi ẹ jẹ́ káwọn ọmọ mi níbẹ̀ o ẹ jẹ́ ká pàgàkó o ẹ jẹ́ pàdé ọkọ tí ó mú ọ tipátipá tí ó pọ̀nà ṣùgbọ́n tó di pọ́n lọ́lé ọkọ ṣàánú mi lẹ́dá mi mi lẹ́dọ̀ mi tí mo wá wọ lọ wọ́n lọ bá ní ọ ìlà fún ọ wọ́n ní mo bẹ̀bẹ̀ fún ṣàánú mi àwọn ọmọ yìí o ẹ jẹ́ ká dójú tì mí tí wọ́n bá fi lè dójú tì mí wọ́n ni màá máa ṣe títí láéláé ló mọlẹ mọlẹ bá fi mọlẹ bá fi yí wọn ká ṣàánú mi Elédùmarè o ṣàánú mi Elédùmarè o fọlá àwọn gbogbo àwọn màláìkà àwọn ànábì tó ti rán sáyé wọn jẹ kán dojú tì mí o jẹ kán dojú bí àwọn àbúrò mi dọkìnrin Ọlọ́run mọ mi tí ìgbà tí wà bẹ́ẹ̀ ká lọ́rọ̀ wọn bá dayọ àwọn ọmọ mi jẹ kó dayọ ṣàánú mi o ṣàánú mi o ṣàánú mi o ṣàánú mi tó ń bá ní sùn tipátipá má jò bá wọn sùn jẹ ológun ọ̀sẹ̀ nípa. ṣé wàá rí báyìí ó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ni àdúrà mi ni pé ọlọ́run jẹ́ ká ṣe aláàánú kọ́kọ́ ẹ̀ẹ́dì síléwọ̀ ẹ̀ẹ́dì sílẹ̀ tẹ̀ orogún burúkú ò ní kọlù owó ẹ̀gbọ́n tó ti mọkùnrin mo fẹ́ kó o mú ìlérí ẹsẹ̀ ọmọ gbọ́rọ̀ sí wọn oyún tẹ́ ẹ bá bímọ tó bá ti dóbìnrin ẹ máa sọ sí wọn létí pé iye àtògó wà ń bẹ́ẹ̀ tí wọn bá jẹ́ kọkùnrin sọ wọn títí dọjọ́ ìgbéyàwó wọn lọ́gbàrá ọlọ́run ojú òní tì ẹ bá ti ṣe. Thank you. gbà yà náà kò tí mo sọ fún ẹ nìyẹn orí pé ìwọ náà ṣe ìrọ̀tọ̀ mi ń gbádùn náà ń dùn ń bá kọ sí i mo sì yẹ lórí gbọgbọ nìyẹn. bẹ́ẹ̀ ń jó. kìlọ̀ mi bá ń tẹ̀lé ṣe é jó. ọmọ mi ò ní bẹ́ẹ̀ lọ́jọ́ gbogbo ẹ̀. àìrò tó ń pààrọ̀ obìnrin bíi tíṣẹ. má bójú mi jẹ́ oṣù tó mọ̀ yìí. irọ́ ó mọ̀ ń gbọ́. mọ́mọ́. àgòsí pọ̀ àgòsí. Thank you for coming back into my life. Kí ló ṣẹlẹ̀ bí báyìí? Kò ní kí ló ṣẹlẹ̀ bí báyìí? Kí ló ṣẹlẹ̀ bí báyìí sọ fún mi? Kí ló ṣe? Kò ní kí ló ṣe? kí ló ṣe ó ń gbọ̀n ó ń shake mo ní ó ń vibrate kí ló ṣe tó ń vibrate ó wọ́n lé mi wá ẹ bá mi sọ fún kò ṣùkò understand. a ti vibrate ti vibrate. Kúnlé òkè jẹ́ kí n ṣàlàyé ká. kí ni ṣòro ẹ lókè ṣé ibà ìdọ́tí mouse lókè ẹ tó jókòó yẹn jọjọ yìí nínú bí ẹ ò ń ṣorí burúkú. ṣé mo ṣílẹ̀ wọ ni bàbá as you dey vibrate egbe sí mi mi o gbe sí mi you dey mad. ẹ dúró dúró náà kúnlẹ̀ ṣé kò kí n ṣe lady tàbí ní filling station ni ẹ sọ fún mi pé ọ̀rẹ́. Yeah. three thousand. Bola. Kunle. Is this you? Come here. How are you? are you serious? Kill on Shendi. Oh my God. Ah, àdúgbò mi rèé now. It's a lie, àdúgbò ẹ̀ rí. Oh yes. This is my area now. You're joking. Ah, mo ládùúgbò mi ò ní Eh? Yeah. Oh my God. What's up? You're looking good. You too. <laughs> oh, fún mi nọ́mbà yẹn, fún mi nọ́mbà yẹn. Let me just. uh. Very good. Yeah. Ah ah. It's a lie. Take care. You too. Alright. Uh, of me see. Okay. Um, Hi. Nice to meet you. ah, <laughs> Yeah. <laughs> yeah. You too. Yeah, Pia, hello, way. Okay, yeah, I'll pay that. Don't have your don't have your don't have your dákẹ́ èmi lady ojú ń dùn ẹ̀ lé. <laughs> My dear, look careful. You better hear. Ọmọ ọmọ ọjà wòle ni. Olúmìdé Olúmìdé dọ́tún ọlọ́run bá mi handle rẹ̀. Kúnlẹ̀ ọmọ kan tó ṣẹlẹ̀ ń sìn, jẹ́ ká wọlé lọ sìn, jẹ́ ká lọ ṣe, mo ti rẹ̀ ń sìn. Kí n kí pẹ̀lú

wo bí ọ̀rẹ́ mi ṣé mo yẹn dáa. no ọtún ṣe ń wà òkè. ó ti dáa honestly honestly ó kọ̀ yẹ pé ọlọ́run ti kọ́ pé téèyàn bá ń lọ síbi kan èèyàn akọjá láwọn ibi téèyàn nídà ti dé rárá kéèyàn tètè ibi téèyàn ń lọ mo fi òun ka mo ka òun kún ibi tó yẹ kí n gbà kọjá kí n tó débi tí mo lọ ibi tí mo lọ nìyẹn náà ibi ni màá kú sí níbi ni màá kú sí. Ah. <laughs> ọmọ mi. ìyá ẹ̀ ó sì mọ wípé ọmọ mi. wá wí pọ́ìntì to. tèmi jẹ́. kí ló ṣẹlẹ̀? omi mo lọ sílé kúnlé níjẹta ọkọ àfẹ́sọ́nà mi ẹni tí ọkọ mi fẹ́ ẹni tó ń mi láti ọkọ mi dáadé déjẹ kí n lóze nílé wọn wọn sọ pé ọkọ òdúdú tó bá fẹ́ fẹ́ wọn ó gbọ́dọ̀ lóyún kó tó ṣe wedding ìdí ẹni tí mo fi lọ síbẹ̀ níjẹta tí mo bóbìnrin níbẹ̀ mo mi ṣe kó dáadé ti kọ́ bá mi báyìí. Dádì ti kó bá mi. Dádì ti bá mi rí jẹ́. Ó ti tó wo o. Ṣé o mọ̀ pé tèmi wà lára mi bí mo ṣe wà yìí? Má gbé nǹkan kan sọ́kàn rárá rárá. Ọlọ́run ò kọrin pọ̀ ni. Tọ́lọ́run bá kọrin pọ̀ kò ní rí bẹ́ẹ̀. Mo ti máa ń sọ fún yín pé gbogbo nǹkan láyé ìsọ Ọlọ́run ni. Ọkọ ẹ̀ tó máa bẹ́ẹ̀ kalẹ̀ òun lọ́lọ́run máa yàn fún ẹ ìgbà rẹ lẹ́dàá mi. mi ì fẹ́ kóró nǹkan kan kó wá jókòó báyìí eré tí mò ń wò yìí ó kọ́ mi lọ́gbọ́n ni ìwọ náà jókòó kó máa kọ́ parí kó wà lọ́gbọ́n ni máa kọ́ kọ́ mi. ẹ ṣe máa ẹ ṣe máa kó má lọ ṣàmà. kí ló ló ṣe mọ́tò ẹ́. orí tẹ kó bá mi finally. Oh God my God ah! owó ní kí n kóra mi sí báyìí o. Ah! Bẹ́ẹ̀ wá sí i náà. Ẹ ṣe mọ̀ pé mo ti bá yín sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nulẹ̀. Ẹ wá dákun tẹ́ ẹ bá ti kírun àṣùbà tán báyìí kẹ́ ẹ wá jókòó sọ́lọ́run lọ́rùn kẹ́ ẹ bẹ̀ẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba tí ìké àti ọlọ́run ọba kó máa bá ó sọ báyìí pé adu'awu faifule mu'min àdúrà òun ní dààmú mi ní kò wá ní sí ẹni tí ó bẹ ọlọ́run láyé tí ò ní retí dáadáa níwájú ọlọ́run tó dọ́lọ́run ó fi lè e lọ ẹ̀gbọ́n táfó oníwàásí kan sọ ni ó ní àtẹ́lẹwọ́ ọ̀la ọ̀la ló bá wà ọlọ́run dákun ń fọwọ́ tèmi kọ̀rọ̀ ọ̀jọ̀ mo ní bá tó sẹ́ńdà ohun burúkú kọ́rọ̀ mi ò lè já sayọ̀ mo fi ń dúpẹ́ òre o mo fi ń dúpẹ́ òre ẹ̀yin náà dúpẹ́ òre wájú ọlọ́run ọlọ́run wọlé àdébí Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin ẹ wá dákun tàwé náà sí kókó sẹ́rí gbogbo ẹ̀dá tí ò bá bẹ ọlọ́run tó bá fi àwẹ̀ kun bẹ̀lá ilẹ̀ àti ọlọ́run ó yára gbà á ó sì mọ̀ pé tiyín náà ní sọ̀rọ̀ sí wájú ọlọ́run ọ̀rọ̀ yín ní dojúrú. ṣé ẹni tí má ti ṣe gbogbo àdúrà yẹn Eh, bùkátà mi máa fi yá. ah inshallah bi kudratillah. àwẹ̀ náà. inshallah. ẹ eh, ṣèbí gẹ́gẹ́ bá a ṣe máa ń gba àwẹ̀ ramadan ní kí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀rẹ̀ ní méje náà ni màá gbà. inshallah ẹ gbìyànjú méje bí mo ti ní kẹ́ gbáhùn bẹ́ẹ̀ bá ti ń gbà yẹn mọ́ fàníyàn kún ẹ mọ́ fàníyàn kún ẹ tẹ́wọ́ àdúrà yín. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in. هدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ẹni kò ní ṣòro fún mi o kò ní ṣòro fún mi gbogbo ohun tẹgbẹ́ mi ń ṣe nírọ̀rùn kò ní ṣòro fún yín ẹ dákun bọ̀. Ah, ẹ dákun mo fẹ́ rí yín ni. èmi àbúrò. Ah, ah, ẹ̀yin kọ́ ẹ̀yin ọkùnrin tó fara jọ ará Saudi yìí ni salamu aleykum ah, ẹ dákun sẹ bínú Ọlọ́run jàre yín pẹ́ Ọlọ́run wọlá nínú gbàmọ ọ̀rọ̀ yín ò ní dojúrú ẹ wo ẹ ní fi ara jìyà Ọlọ́run ò sì ní dà yín láàmú ẹ̀yin ẹ̀yin ẹ dákun sẹrí èmi àti ají abdulwasiu ni àjọ ń sọ̀rọ̀ ń bẹ o àmọ́ ìwòye àná e, èmi sùn Ọlọ́run wá gbé ìran yín wá fún mi báyìí gẹ́lẹ́ bí èmi àti abdulwasiu bá ti wá ń sọ̀rọ̀ mo wá tọrọ gáfárà lọ́dọ̀ wọn pé ah, ọkùnrin tí ń lọ yìí mo ti rí àwòrán rẹ̀ nínú àdúrà mi a kò wá sí ní dáa kí n wá gbọ́rọ̀ rẹ̀ bọ́lọ̀ ti ní kí n wá wí fún kí n mọ̀ wí fún kì í ṣe ń tó dáa ẹ dákun gbogbo nǹkan ń dàlú mọ́ra wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ òjọ bíi pé àánú ọlọ́run bẹ lára èèyàn mọ́ bíi tìgbà kan. afa òótọ́ lè sọ ẹ jánu gan. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ah, lọ́mọ tóbi o ẹ wá dákun sẹ́rí gbogbo ohun tó fa tí nǹkan fi ń dàrú mọ́ra wọn tí gbogbo ẹ̀ ń fọ́pọ̀ mọ́yà bí ìgbà tí iyọ̀ bá dà sínú èèpẹ̀ ẹ̀yin lẹ fọwọ́ ara yín fà á bẹ́ẹ̀ ni ẹ mọ̀ sí ha ẹ wò níbi tí wọ́n fi hàn mí dé ó dẹ̀ kí ni nǹkan tẹ́ ẹ gbà lọ́wọ́ èèyàn tó ṣe pé nǹkan òun ò tẹ́ onítọ̀hún lọ́rùn gbà tẹ́ fagídí gbà. afa máa ń ṣàánú ọmọ ìkéré máa ń ṣàánú àgbàlagbà mi ò rò pé àtijọ́ tó ti bí mi mo ti fi tipátipá gba nǹkan lọ́wọ́ èèyàn tí ò ń ṣe tèmi ayi la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ó dàbí ọ̀rọ̀ alayé lọ́run anabi muhammadu sallallahu alayhi wa sallam ó ní adar halal khairi kafari le ó ní olùtọ́ka ènìyàn síbi dáadáa ó dà gẹ́gẹ́ bí ẹni póun náà ló ṣe ni sẹ́yìn ò mọ̀ pé ọmọbìnrin náà inú rẹ̀ ò dùn ni dáadáa ló yẹ kẹ́yìn ó tọ́ àyàn sí i tẹ́yìn bá tiẹ̀ wá rẹ́ni tó bá fi aṣọrú ẹ̀ sọ̀rọ̀ ṣe bóyá kẹ́yìn yóò pè sákìyèsí ni kò jẹ́ kò tọ́ sírú yín ẹni àpọ́nlé ni yín wájú ọlọ́run ọlọ́run fẹ́ràn yín débi pé ó yẹ kí ẹ ti ju bẹ́ẹ̀ ti wà tẹ́lẹ̀ lọ ẹ wo tẹ́ ẹ fowó ara yín fà ẹ wá wo ohun tó jẹ́ bàbá ń bari ọ̀rọ̀ náà ni pé bó o lẹ́ẹ̀ ti rí ọmọ obìnrin náà tó ṣe pé ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wá bẹ́ẹ̀ dáadáa tó bá wá lóhùn dáríjì yín mo mọ̀ pé gbogbo ohun tó kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ yín mo mọ̀ pé gbogbo rẹ̀ lọ́wọ́ ó sì nírọ̀rùn fún yín o àti pé ibi tẹ́ ẹ tó àti ibi tẹ́ ẹ tó mo mọ̀ pé ọlọ́run wọlá ṣéwọ́n náà Abdul Qadir ọlọ́run jẹ jù bẹ́ẹ̀ lọ àfi kó gbẹ̀bẹ̀ yín kọ́rọ̀ yín ó tó lè níyànjú o. àfà ṣé tí ó bá ti lọ bá ọmọbìnrin bá ti bẹ̀ pé ilé ayé máa bẹ̀ sí ni dára. ṣé rí àwọn ṣéwù wá tẹ̀ ń wò yìí ọlọ́run jogun fún fáyà kò sọ́dọ̀ wọn gan tí à ń pè ní gbígbẹ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ nínú alukuran so ó máa ṣe ní láǹfààní mo rẹ̀ gbà pé gbogbo ohun tó ti lọ á padà wá. àfà ẹ ṣe gan-an ọlá wa pẹ̀lú ọlá rẹ̀ gbogbo nǹkan tẹ bá ń dáwọ́lé báyìí á yọrí ni alátúnṣe olóhùn á mú àtúnṣe rẹ màá mú àtúnṣe nǹkan tí màá ṣe. káì ti lọ bẹ. ọ̀rọ̀ àfáyò ara ti ṣe mí o gbọ́dọ̀ máa túnṣe ara ẹ̀ kí mo tún jó dé. ṣé wípé nǹkan tó ń sọ fún mi sì ni wípé virgin ni ẹ́. virgin ni mí kí ló ṣẹlẹ̀. ó ń sọ fún mi wípé o tó báyìí ọkùnrin kankan ò fọwọ́ kàn ẹ́ rí. you want me to believe that. mi ò lè pa bọ̀ i'm hey. <laughs> ó mọ̀ pé nǹkan tó sọ̀rọ̀ yà mí lẹ́nu o ò lè mọ̀ tí inú mi ṣe ń dùn sí you know for a lifetime mi ti máa ń gbàdúrà fún ọlọ́run wípé tí n bá máa fẹ́yàwó kó jẹ́ pé mi báyìí ni mo máa fi ọwọ́ ara mi ṣe láṣọ. thank you thank you thank you. kò sí nǹkan tó béèrè lọ́wọ́ mi láyé yìí tí mi ní ṣe fún ẹ. ṣe. wípé I can be proud of you wípé mi báyìí ni mo kọ́kọ́ fi ọwọ́ ra mi ṣe ṣe ọ. I will do anything for you. o o mọ̀ pé normally ó yẹ kí n sọ pé kó lọ sí kitchen kó lọ dáná fún mi but this time around mo fẹ́ turn it around I will go to that kitchen. I will cook varieties for you. I will jelly to that way. Thank you. I'm coming. Dear, baby. Good. Di alẹ́ ọjọ́ ìgbéyàwó wa. Nǹkan tí mo fẹ́ nìyẹn. Thank you. Nǹkan tí mo fẹ́ gan-an ni. Tòṣèwáyé ń sìn, ẹ̀yìn ní ẹ lọ́wọ́ mi, mo ń láti máa I'll be back. Oh my dear. Thank you. Thank you, Jesus. Ọlọ́run mà ṣe o. Ṣé bí mi ni wàá ṣe orí báyìí fún? Dẹ́dí mi náà ti sọ bẹ́ẹ̀. Olùwọ́ ṣe o. Wọ́n ti ṣàtúgbà wọn You know ní ìdílé. Inú to ọgbọ́n ni gẹ́gẹ́ sọ̀rọ̀. Just follow me. your baby. Show you how Ah, you know it's. Uh, oh, I can't wait to see. Okay. Come on, you're welcome, Mason. What? So, what you are, Chief Money, we pay. Did you last be back? Close it very well. Okay. Now come. Madlajo. Malao. Okay. Malao. Okay. Malao. Oh, that place. Oh yeah, Laojiu. There's your car, baby. That's your car. Go through the rough one here. Yeah. Come on, come on, come on, come on. Ah, please. Oh, oh, please give me the key, please. Okay, give me the okay, key. Okay, okay. Oh, yeah, come and show me now. Yeah, just. Oh, whoa. ṣé ìwọ náà mọ̀ pé nǹkan tó ṣe yẹn ó kùn díẹ̀ káàtó ni in fact i'm highly disappointed in you pẹ̀lú gbogbo bó ṣe lajú tó bó ṣe expose tó ṣé yẹ kó stoop so low láti máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn kò make sense now inú gbogbo wàhálà yìí náà ni popsi kẹ́mi kó sí ẹnu wo ni mo fẹ́ lọ fi sọ fún sìn. Ah, fún mi ṣòwò ìwà tèmi náà wí mo mọ̀ pé kùn díẹ̀ káàtó eh, I've realized my mistake eh, that's why tí mo feel pé káwa báyìí mo believe pé wọ́n ló lè bá mi bá kẹ́mi sọ̀rọ̀. Eh. ìwọ mo mọ̀ pé wọ́n ló lè bá wọn ṣe please for God's sake ó ti yé kò bá mi dọ́dọ̀ ẹ̀ kò sọ pé kò jọ kó da ìjọba ládé. Eh, anyways tó bá di next week ẹ padà wá a lè jọ lọ síbẹ̀ but mi ò assure yín o because ẹ̀yin náà mo rí èèyàn tí kẹ́mi jẹ. ẹ ẹ ní sùúrù ní sùúrù ṣó ti rí i mo fẹ́ ṣèlérí kan fún ẹ tí kẹ́mi tó bá lè gbà tábàbẹ̀ tó bá gbà mo ṣetán láti fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó lé mi. mi ò mọ̀ mi ò mọ̀ tí bá rí ṣá tí bá ah, rí àbí ẹ wá máa lọ. that guy was ṣorí jẹ́ kí n sọ fún ẹ tí n bá ń ṣe shopping fún ẹ láti bíi two months ago títí di ọjọ́ ìgbéyàwó wa ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. ṣé tí wọ́n rí mọ́tò tí mo rà fún ẹ kìnyẹn kékeré nìyẹn by the time tó bá máa di ìyàwó ti tèmi ọláwálé ọmọ adékànbí tí gbogbo èèyàn ọmọ nígboro ọmọ sàkà wo wàá enjoy ara o <laughs> ṣe ọkọ mi and má kí n gbàgbé hmm. mọ́ mi náà ni kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan o oh. ah, mọ́ mi appreciate gan ni. wọn ní láti dúpẹ́ lọ́wọ́ mi ṣorí onílẹ̀ kan tí mo ra láìpẹ́ yìí but surprise me. ṣàbàmì pé dúró lòun ti pa èyí tí ó fẹ́ràn àjẹkàn gbọ́. àwọn yòókù rẹ o àwọn ọlọ́sọ̀ tún pè wá. ta lele kọ́ládé. kẹ́mi wá kẹ́mi má bínú. pé kẹ́mi. wọ́n fẹ́ máa bínú lọ ni àti bí last two weeks ni kọ́ládé ti ń pòrí lé mi kì í ṣàmà bóun òun ti ṣẹ́ o òun ti ṣẹlẹ̀ dá ẹ̀ má bínú jọ̀ọ́ torí ọlọ́run ẹ kò sí wàhálà mo ti dárí jù wọn ọmọ lọlé wọn. wọ́n fẹ́ sí báyìí ìṣọ́fẹ́ fòfò fami lára ni kí ló ṣẹlẹ̀. ẹ wo ẹ wo tẹ bá ti mọ̀ pé kò sọ̀rọ̀ tó máa sọ ọ̀rọ̀ yóò fàjà àdúrú wọn kúlẹ̀ fún kẹ́mi tọ́bí ojú nínú ilé ọkọ̀ olùsọ̀rọ̀ bí ìtọ́sẹ̀ wíìk bẹ́ẹ̀ ọ̀ ní bẹ́ẹ̀ nìyẹn máa lọ tọ́bọ̀sẹ̀ kọ́ máa lọ kí ló máa ṣe fún ẹ. bàbá wẹ̀rẹ̀ ṣe é ṣe èrè. ǹjọ́ o.

ẹjọ́ òní ni àti yín bẹ̀rẹ̀ náà kàǹkì sí bàbá kò sí kúrò ní ká gba ibi tó fi yín sí lọ́jọ́. ẹ wo ẹ wo bàbá tẹ́ẹ̀bà ti mọ̀rọ̀ dá sí kẹ́ gbé gbogbo ẹnu òṣìn kẹ́ gbé sọ̀hún ó ní yóò bó òṣì. ká ló ní ẹ ìwọ sí èmi ó bèrè wẹ lọ́wọ́ kẹ́mi tó wá báńlẹ̀ yìí bí mo ṣe jẹ wọn bí kò ní lọ ìwọ ṣèbẹ́nu gẹ̀ẹ́tì lọ́mọ gbẹ̀ kọjá wàá gbẹ́dùn mi wàá mọ̀ pé gíjìpá tó ń ṣàwọ̀. kọ́ládé ìwọ kọ́ládé ìwọ olórí láyà ó fi tipátipá gbà mí ṣé dandan ni ṣé dandan ni ah! tó bá ń lé obìnrin tóbìnrin bá sọ fún ẹ pé òun ò ṣe ṣé dandan ni ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ìwọ o wá ṣe tọ́wọ́ sí ojú ìwà mọ́ ẹ kí wàá lè fẹ́ pẹ̀lú mi sí kí lè fẹ́. àǹtí kẹ́mi àwọn àgbà ló sọ pé ọmọ àlè ló máa rínú tí ò ń bí ọmọ àlèyàn náà náà dẹ̀ tún bẹ́ẹ̀ tí ò ní gbà lọ́dà mi ti realize mistake wọn wọ́n dẹ̀ ti wá láti wá bẹ̀rẹ̀ báyìí mo fẹ́ kẹ́ dáríjì wọn ẹ jọ̀ọ́. ẹ ṣé ẹ̀yin tẹ́ jẹ́ bọ̀dá ẹ ṣé owó elépo wà nù etí yẹn ìgbà tí mò ń sọ yìí pé mo ti dá ìdílé ẹ̀kọ́ ṣé kéèkì yín sápò yẹn ẹ̀gbọ́n ni mo ní mo ti dá ìjì ṣé kí n fi french sọ mi ah, mo ní mo ti dá ìjì yẹn kúrò nílé mi. Ah, èmi ò mọ ara rẹ tán. ẹjọ́ tó lẹ bá mi gbé tó náà. wọ́ ojú àwọn Yorùbá ló sọ pé ojú ló máa ń fojú ṣàánú ọgbọ́n ó jẹ́ kí n bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ ni sórí kẹ́mi tó dúró yẹ̀mí pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀wọ̀ ọ̀rọ̀ ẹ̀wọ̀ ṣó yẹ gẹ́gẹ́ mi mọ́ ọjọ́ kan tó jẹ̀bi ẹjọ́ mọ́ ọ̀rẹ́ yẹ ń yẹ sí mọ́ ọ̀rẹ́ yẹ èmi pẹ̀lú ẹ̀ tó máa jìjọ́ máa sọ̀rọ̀ ìwọ e bá èmi ni wọ́n sọ̀rọ̀ sí èmi à wọ́n àgbà ọmọ mọ̀ pé ló ń bá pọ̀ ṣe bẹ́ẹ̀ lọ́mọ àgbà kọjá ọmọ mọ̀ à sínú kúrò ní. ọ pè mí ọ pè mí. bí ọ̀pẹ ní sákòsì lọ. Ah, mo mọ̀ pé nǹkan tó ń wá mi ẹsẹ̀ wọn. mo mọ̀ pé mo ti ṣe ìgbọ̀n mo lè rẹ́ kó mọ̀ pé torí ìfẹ́ tí mo ní sí ẹ mo yẹ ṣe oògùn nípa ẹ̀ àmọ́ nísìnyí mo ti rẹ́dí láti fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó mi sílẹ̀ tó rẹ́ dùn àwọn òbí rẹ̀ àgbẹ̀ mi. mo fẹ́ fẹ́ mi sílẹ̀. bẹ́ẹ̀ fẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó. kúládé nǹkan tó ń ṣe yín ti pọ̀ jù ó ti pọ̀ jù tó bá ń tẹ̀lé obìnrin tó bá mọ̀ pé o truly love obìnrin ò ní ìdàtí fi fọ́ọ̀sì bá a lọ ah ṣọ́ra ọ̀rọ̀ àwọn obìnrin sùúrù ló gbà sórí o kò ń ṣe pé mi náà láìkì ń gbà yẹn God sees my heart èmi náà láìkì ohun mi kì í jẹ́ girlfriend ẹ̀ but popsi mi ni ò fún mi láyè mo dẹ̀ ṣì ń rò pé òkè bóyá tó bá yá díẹ̀ bóyá tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa tó bá die down bóyá màá gbà fún ẹ kó tó wà lọ ṣe nǹkan tó ṣe yẹn I love you I love you too. Ah. Gẹ́mi. Wúṣe. Gẹ́mi. Gẹ́mi. Ó tún máa pèdè gbà fún ọmọkùnrin tó kóru sórí tó dàbí gèlè obìnrin. Ó tún máa pèdè gbà fún pẹ̀lú gbogbo wèrè tó ṣe fi tọ́ ẹ ọtọ́ ráyè pẹ̀lú ẹ aṣẹ́wó tó gate nìyẹn èmi mo sì mọ̀ pé aṣẹ́wó tó gate tí bàbá ẹ̀ sọ wípé òun rè é. wúṣe wúṣe ayé máa bàjẹ́ láti ni. ǹjẹ́ o. bẹ́ẹ̀ ṣe wà yóò fo lómi ẹ̀fọ́ ṣòfò lẹ́wọ̀n ṣe ni. mo ṣe fo tì mo ṣe fo tì. bẹ́ẹ̀ ṣe bá bóun mi jẹ́ ìlú ó fún wa yìí náà pàṣẹ ìdánwò lùkà. ìsì ìlú ọba ṣe so ọ̀rọ̀ yìí ẹlẹ́dẹ̀ ọ̀rọ̀ yìí ẹlẹ́dẹ̀ ah! ọkọ̀ ojú ni ọkọ̀ ojú ni má sùn tìǹbù mi ìwọ lọ́wọ́ ọkùnrin fún tọba ìwọ ọ̀rẹ́ rẹ sọ o pé bí eré bàbá wọn bí ẹ fún màmá ẹ ọmọ kí ọjọ́ bí ọmọ rẹ sí ní ju nǹkan fún mi ìwọ lọ́wọ́ ìwọ gbé wọn